àwọn ẹgbẹ́ mi mi omi nọ́ńtà tí wọ́n fi ń wà òkè tíjọ́ tí bá bẹ̀rẹ̀ sí ní ta omi ọjọ́ yẹn ni omi máa bẹ̀rẹ̀ sí ní pààyàn káàkiri nílùú. ọdúnládé adékọlá ayéwu mi òṣìyòyẹmí ẹni ayéwu òde tipátipá dandan gbọ̀n. ẹni ayé bá wò kó wá wí. sinimá yìí dé ó lè lálejò. ayéwu mi làkọlé rẹ̀ ó lágbára. corporate picture ṣeréke movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde o. àyẹ̀wòmí làkọlé rẹ̀ ó lágbára. àyẹ̀wòmí ah, wọn sáré ń pápá yẹlẹ̀nkú yẹlẹ̀nkú ní níbi ọ̀nà yẹlẹ̀nkú yẹlẹ̀nkú lórí asẹ́rin dòdòǹgbà dòdòǹgbà. wọ́n sún pa àwọn ń wọ́n ta kò jó wọ́n jù sókè ó sí para. ẹ̀yin ńlá ni wọ́n gbé nínú gbọ́ ìwọ̀ àjẹmọ́ ẹ̀bọra burúkú bá fẹjú tòótọ́ mọ́ wọn. wọ́n débi ẹ̀rù ẹ̀rù bà wọ́n. òru gànjọ́ lójú oorun ni wọ́n bèrè ẹ̀yin ńlá lọ́wọ́ wọn ayé wù mí làkọ́lé ẹ̀. ayé rẹ ti bàjẹ́ ayé rẹ ta ó sì mẹ́yìn o ti wá lẹ́yìn mọ́lẹ̀ kárí mo mọ̀ pé bó ti ṣe mí rẹ ni ìní jẹ́ àpàdé pọ̀ rárá. sọ ma ko orúkọ ẹ ti rò ẹ. ẹ orúkọ òsì wo ni rọ. ayé kọlá torí pé ayé ẹ ti rí kọlá. ayé ẹ ti wá ń takìtì olùsí ayé ń takìtì ló lọkọlá kọlá di kóró sí òun kọ. kí ni ìdí tí ẹyin fi jábọ́ lọ́wọ́ ayé hùn. kí ni ìdí tí wọ́n fi lé. wàsíù wo ìyá gáúsù ló produce ẹ ló tún direct yẹ starring ọdúnladé wàásù owó ìyá gáúsù ọláyẹmí jímọ̀ yẹn kẹ́m ìfakọ́ládé àjànàkú táíwò àwòyẹmí àlíkáyọ̀dé àbọ̀ọ́lá owólabí àjàsà fẹ́rànmi ọ̀yálọ́wọ̀ àbẹ̀ní àgbọ̀n abíọ́dún ọ̀dẹ́kunlé ṣèyí crown àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní ayé wò ní subtitled in english. we just have to wait for God's time that exactly nǹkan tó ń ṣẹlẹ̀ iná ló ń ṣẹlẹ̀ ní life tiwa náà ká dúró de àsìkò ọlọ́run ọlọ́run ló ń ṣọmọ ọlọ́run á dẹ̀ fún àwa náà lọ́mọ tiwa. mo ṣe nígbà tí mo bá gbé e sílé látọjọ́ tí o ò lóyún àtàrọ̀dà lẹ́yìn complain you are wasting my time my energy my resources kí n má complain. ó dá èmi lójú pé yóò ṣe. ẹ dákun ṣé n ó sì dọ̀la báyìí. ọkú tì ní. ní má ti ayé wù mí òréré la yé wọn ọ̀rá yé o. eléyìí gbóná rìtìrì tí ó da jẹnẹjẹnẹ bó da yàtọ̀. ayé wù mí ó ti jáde grab your copy now now now. ajímọ̀hún arìmọ̀hún òjì kùtùkọ̀rọ̀ lọ́nà lọ́wọ́ onífẹ̀ mo ti gba àṣẹ lọ́wọ́ onífẹ̀ ni mo ti gba èpè mo gbọ́ bùbù màbù afẹ́fẹ́ tí ń bẹ nígbèrí òkú ẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wá o. ojú la tó kú igi òjò pa gangan fẹ́ ní ẹ̀ṣọ́ bèbè kó tó kú ọyẹ ni wọ́n ti dá ìṣẹ̀ṣe ìkànnì kẹsí àmì kan ìkànnì fẹ́nu sọlẹ̀ gìjà sálẹ̀ ẹ̀bẹ̀ ìgé síbẹ̀ ó gbẹ́bọ̀ pupa jálè di ọ̀run ọba kété pupa lórí ìgbà pupa pupa pupa lómi àwọn àwòrán sásá bẹ̀. mo ṣiṣẹ́ ṣiṣẹ́ kí tó mọ fọ́dá mo jìyà jìyà kí tó mọ bòdì ìbò ní mo dì mo kẹ́rù mo kọ́ ọmọ ó lọ́lọ́fẹ̀ẹ́ lọ́mọ tó kò sọ̀rọ̀ ẹ̀ lọ́mọ kò mọ̀ jẹ́. àkèrè bàbà jẹ́ tí ń bẹ lágbẹ̀dẹ ìbọjú táyà ọ̀gẹ̀dẹ̀ mọ̀ kódò aláṣọ pípọ̀ ẹkún àtijọ́ ń jọ́dá sọ fẹ́ gúnjọ́ ṣàgọ́ ò. bí orí rẹ̀ sí ò bá tiẹ̀ fi gbá mú èyí tó ti fínlẹ̀ ò lè parun. mẹ́ta ti relé ọkọ ò sì jẹ́ àrònú ara wa káàró ilé ọkọ tiwa ṣé èmi ní àfẹ́sọ́nà nígbà bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n pín ọgbọ́n tí wọ́n pín ìmọ̀ ọ̀sìn bẹ́ẹ̀. ó sì ní í bóbìnrin bá sọ̀wà nù ó sọ àpòyà ni o àti wípé ẹni tí a bá ń bá wí tó ń ó ṣetán àti pa àwọn èèyàn. ṣé kìí ṣe wípé ewu ti ń bẹ lóko ló ń gẹ. béwu bá tiẹ̀ ń bẹ lóko ló ń gẹ ló ń gẹ fún rẹ̀ gan ewu ni. àì lórí ikú tí ọ̀pá bàbá rẹ̀ mo pè ọ́ fún o. bẹ́ẹ̀ ni tòrọ ọmọnú ọ̀ká ní í ṣe kú pọ́ká ọmọnú èrè ní í ṣe kú pèrè kọ́rọ̀ bàbá rẹ̀ ọmọ dàbí ayítalẹ̀ ikú ọmọ lọ́pàá ìtàkùn. ya ya ya ya ya ya ó ti ya ya ya ya ya ya àwa lọmọ àwa lọmọ àwa lọmọ tó ń sọ ta lọmọnà ta lọmọnà tí kò dira ó mà kú ó ti ya ya ya ya ya ya ó ti ya ya ya ya ya ya àwa lọmọ àwa lọmọ àwa lọmọ tó ń sọ ta lọmọnà ta lọmọnà tí kò dira ó mà kú. ìyá gbọ́ mi gbọ́ mi yé mi yé mi fíú mi fíú mi súnmọ́ mi kò gbọ́ mi ayé lọ ní ghetto ìwọ̀n káfí ló ń kí goalkeeper gidi tó lè keep higher purchase làwọn èyí ṣáàtì kówó síbí má rọ bí ẹ̀fọ́ ò kí ṣe àsè má lọ fọ́ wá bí kò play o lẹ́tọ̀ọ́ láti downgrade ọmọ má lọ fọ́ lè ṣe bọ́rọ̀ owó ló bá mi èmi kò fẹ́ live life níbi táwọn bá mi ọ̀tá gbìyànjú ṣe bí wọ́n lémi wọn kò bá mi tó wà lè darapọ̀ mọ́ wa parẹ́ má kò bá mi ó ti yá yá yá yá yá yá ó ti yá yá yá yá yá yá àwa lọmọ àwa lọmọ àwa lọmọ tó sọ ta lọmọ náà ta lọmọ náà tí kò dira ó kú ó ti yá yá yá yá yá yá ó ti yá yá yá yá yá yá àwa lọmọ àwa lọmọ àwa lọmọ tó ń sọ talọmọnà talọmọnà tí kò dira ó máa kú ó yẹ di ra ó yẹ di ra. ṣe ẹ láàyè yóò lẹ́bù tí mo gbé yín lọ. in fact inú mi dùn wọn appreciate ẹ gan more. in fact <laughs> ìwọ gbọ̀ngàn ló ń pè ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Um, ṣẹlẹ̀ wáyé mi ò tí ì ṣe ọkọ̀ pẹ̀lú mi. Are you kidding me? Èyí tí mo ṣe yẹn ni mo kàn preamble ni. you? Yes. Ṣẹ́rí ti bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Ti bá bẹ̀rẹ̀ sí ní handle yín. Ẹni fẹ́ lọlé mọ́. Because mo máa la yín láwọn ibì kan tí wọn ò tí ì la yín rí. Mo máa rìn yín láwọn ibi tí wọn ò rìn yín dé rí. Oh my goodness. Àwọn ibi tí wọn ò tẹ̀ lára yín rí. Àwọn ibi tí wọn ò jẹ́ rí mo máa jẹ́ ṣẹ́rí mo tún máa wá jìyìn mi máa jìyìn láwọn jíjì kan láwọn sport kan tó jẹ́ pé tẹ bá ń gbọ́ níbi ni máa kú sí níbi ni máa darúgbó sí ẹni fẹ́ lọ lé mọ́. <laughs> mo enjoy ẹ mo like ẹ o ṣe dáadáa o ṣe o ṣùwárí fún èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń ṣe ń ṣe lọ́wọ́ ẹ̀ mm. àti èyí tí wàá tún ṣe. Mm for the fact kò gbé mi débẹ̀ hmm. èmi náà máa gbé e débẹ̀ yes máa fún ẹ five million naira. Uh, uh, no <laughs> like five hundred thousand. five million naira kò dé tán síbẹ̀. ah yes. five million naira. mo tó bẹ́ẹ̀ mo jù bẹ́ẹ̀ lọ. ah ah yes. ah ah oh my god. yes. ah thank you thank you wow We ogun carry now thank you ṣe wá rí um, fún èyí tẹ́ ṣe mm. honestly mo máa ṣe yín ní ṣekúṣe permit me to say that mo máa fọ yín ní fọkùfọ máa balẹ̀ ọba jẹ́ gidi gan ni like mo need àti iṣẹ́ fún yẹn thank you so much uh, um, but um, ẹ má bínú ìgbà tí mo ti dé ni kíní ìtiwà ní mind mi. what's that. Yeah when I first got here, um, I was having these feelings pé what kind of hotel Like, <laughs> gbé me why with your standard and ìgbà tí màmá ma mama yín for me. wọ́n sọ me be pé ẹni tí mo lọ bá ẹni tó gbé dání ni ẹni tó wà well connected well sophisticated ẹ mọ̀ ọ̀gbà tí mo wá dé irú òtẹ́ẹ̀ mo rò pa ah, irú òtẹ́ẹ̀ wò bó ṣe rí level tí ẹ tún wáá gbé mi lọ sìn ìrọ̀bì owó tẹ̀sán kẹfẹ́ fún mi òun ló tún jẹ́ kí n wá wò pókè ó dáa kí n máa was right but i'm still trying to like um, get that picture clearly because mo rò pé èèyàn tó wà ní that level tẹwà yẹn the kind of caliber kí ni wàá ṣe nírò tẹwà yìí. láìpẹ́ gan àìkè ń ṣiṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo kàn ronú ni pé báwọn ṣe lè ṣe tẹ́bítẹ́ pé wà all right okay. because ọkọ mi is a society man and kálíbà ẹ̀ nígboro kò sí five thousand tí ó mọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀dẹ̀ rí wọ́n mọ̀ mí mọ̀ gbogbo wa a máa ń jáde dáadáa so kò síbi tí mo dé tí wọn ní mọ mi wọn àwọn pé kí ni hotel coded wo ni mo lè wá láti máa ṣe nǹkan tá a ṣe tara máa lọ lè wá jẹjẹ. ó, á wisdom ẹ̀yin gangan lọ́kè ní ọgbọ́n ọ̀sán bíi kì í ẹ̀wò èmi bá dìn yín jùkùjù máa ṣe yín ní ṣèkúṣe ẹ̀ ṣáà. Jacob ọ̀rẹ́ o believe pé gómà yẹn sọ pé ọkọ òun ò tiẹ̀ ráyè tó rárá rárá. Ah, ah. sórí nǹkan tí sọ̀dọ̀ mi náà sọ yìí òun náà ní pé tí mo ṣe gbọ́ òun tí mo ṣe jí òun. ó lóun ò lè rántí yíyẹ sọkùnrin ti pè é ṣe fẹ́ gbẹ̀yìn rẹ̀ ní ọjọ́ kan ṣoṣo I made one million wow wow ó pọ̀ o èmi make seven hundred thousand naira. wow one point two lèmi make o one million ló kọ́kọ́ fún mi ìgbà tí mo lò ó tó wá fún mi two hundred thousand kí n fi gbé kí n fi ga. Ah, ah, ah. so o tún lè kó o jẹ mi lọ nìyẹn o. ọmọ pé mi mọṣẹ́ ìdàdà. èmi ò wá mọṣẹ́ ìdàdà èmi ò mọṣẹ́ ìdàdà. tó ìlú ìfẹ́ mi lò ó sí. eight point two one million seven hundred ọ̀nà àti mẹ́kẹ́ o. èmi ti rí iṣẹ́ o hmm? èmi ti rí iṣẹ́ mi ò wá ṣẹ́ mọ́ o èmi ò wá ṣẹ́ mọ́ o eh. iṣẹ́ tí màmá ṣe lélẹ́ṣẹ́ mo tún ní iṣẹ́ mi ti fẹ́ máa ṣe. ó yá ló sọ̀rọ̀ sórí nǹkan tí mi rò ni pé nǹkan tí mo kọ lóde ọ̀run pé mo fẹ́ máa ṣe ilé ayé rè o pé olúorun o mo fẹ́ wá sílé ayé kí n máa ṣe é gbọ́ wẹ́rẹ́ tó mo máa dánwó. ìwọ gangan lọmọ burúkú tó gbé wa débẹ̀. sori ìwọ gangan ló ṣà tó yẹ ká máa fèpò sí lójoojúmọ́ ìwọ gangan ló mẹ́nu wa débẹ̀. ṣẹlẹ ọ̀rẹ́ mi hmm, ẹ̀yin gan yẹ kí mi ló máa dúpẹ́ lọ́wọ́ yín kọ́sọ́ ẹ pé ṣe lè discourage mi ṣé rántí ọjọ́ kìnnà tí lálọ́dún wá ń pariwo pé mi ò rówó lẹ́sìn kò pẹ́ ní ọ́fà yẹn wá hmm. tí mo fi lọ ṣe pé ilẹ̀ jíńjà mi tẹ hmm. encourage pé kí n ṣe náà after all yẹn ṣáà máa ní girlfriend tẹ́ pé ah. èèyàn máa náwó tó tún máa nára hmm. ah. ilé ara nìkan ni máa ná máa dẹ̀ mẹ́kọ̀ọ́ ká ní mi ò ṣe ọ̀nà ṣe mọ̀ pé owó ni wọlé bá mi ní wàá lè ja ẹ̀yìn sórí lórí ń wọ́tọ̀ ní ká máa dúpẹ́ lọ́wọ́ ara ah. ṣòrí pé ó dà ká máa gbọ́rọ̀ síra wa lẹ́nu <laughs> ṣe wá ní nǹkan tó ṣẹlẹ̀ yìí òun náà fi àrò mẹ́ta kì í dọ́bẹ̀ nù. àní mo bá rí wèrè kọ́sítọ́mà mi kọ́ lọ́wọ́ eh. mi fẹ́ táyà ló bá ní ẹ eh, èhún wá mi dé òbí tí wọ́n wà mo ní àbólórí burúkú ni àbólórí burúkú. ó sọ mi pọ́pọ́ ti sùn ni. Ah, ah. jẹ́ kó mọ̀ pé jẹ́ kó mọ̀ pé ìwọ ti gbọ́n èrè ẹ̀yìn sílẹ̀ o ti lọ. ó yẹ kó trust mi náà. táyà ṣíṣe ìyẹn ti lọ kò sọ orí rẹ mọ ó ti lọ ó ti lọ ìgbádùn store ọ̀gá ah. ọlọ́sìn ó ti dé lẹ́yìn ẹ̀ ká máa gbádùn lọ ni. wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ pé àwọn same same level mọ̀ wọ́n ti mọ̀ ó mọ̀ kọ́ta máa ṣe lálẹ́ yìí sí mo fẹ́ gbé yín jáde all biz on me. irọ́ ni o. ẹ̀ náà ńlá. Ọlọ́run ó sọ fún ẹ gan pé àwọn dáwọn tún máa wọlé. Ọlọ́run lọ́la àpò rí daily money ni. Irọ́ ni o. Ọmọ àlè. Tọ́sọ̀ talọ́mọ̀nà talọ́mọ̀nà tí kò dira ọmọ kú. Ó ti ya ya ya ya ya ya. Ó ti ya ya ya ya ya ya. Àwa lọmọ àwa lọmọ àwa lọmọ tọ́sọ̀ talọ́mọ̀nà talọ́mọ̀nà tí kò dira ọmọ kú lọ wọn lọ́dọ̀ ìyá ìyá mi ò rí wọn. ẹ tún rí lọ́dọ̀ ìyá kan. èmi dẹ̀ ti wò wọ́n ní gbogbo ilé mi ò rí wọn náà. àwọn dádì ṣe bẹ́ẹ̀ yàn tí wọ́n mi jọ sùn ni. báwo lè ṣe máa sùn pẹ̀lú èèyàn tẹ́ máa sọ pé ẹ̀rí wọn láàárọ̀. Ah. báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé mo dispute pé èmi àti ẹ̀ jọ sùn èmi àti ẹ̀ jọ sùn kí ni mo kọ́ náà tó kí mi jí ní dédé aago mẹ́ta ọ̀pọ̀ mo ló lè lọ àbó lọ ṣe ìgbọ̀nsẹ̀ mo lọ wò nítorí ibi tí àwọn èèyàn ti máa ń wẹ̀ ẹ́ mi ò léyìn nǹkan kan lọ kí ló ṣẹlẹ̀ abúfẹ́ jíjáde tó mọ̀ pé gbà mí a máa ń tò lẹ́nu léwẹ̀ wa ló fẹ́ jíjáde tó fẹ́ wẹ̀ ni mo ṣílẹ̀kùn léwẹ̀ mi ò rí kẹ́nì kankan tẹ̀ tí wẹ̀ láago yẹn rárá látànà gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ gbogbo bí tí mo mọ̀ kó lè rìn sí ni mo ti mo bàbá kí ló ṣẹlẹ̀. ètò ẹ̀rìn èmi ti wo compound wa gbogbo yàrá tí mo kí mọ́mì máa ń jẹ sí rẹ̀ junior mo ti dé everywhere mi ìlú wọn bẹ̀ ọ́ ìwà mọ̀ bí tí mo lè yan oṣù tó wọ́n wọn ti rí yàn. ṣé ká lọ report police station. but mọ́mì ò kiri irú rìn báyìí. ìgbà tọ́lọ́ nìyàn bẹ̀rẹ̀ wá bí kí má lọ jẹ́ kí wọ́n fún un lápẹ́. Ah! ẹ fún mi. jọ káàbà kulẹ̀ ń ta níbo ló ti ń bọ̀ láti àná ta ti ń wa ẹ̀ o lọ bí ẹ̀mí ìyá aláró o ò pélé o ò ṣe nǹkan kan à ń pè ẹ́ o gbá aago gbà tó yá o pa fóònù ẹ̀ dànù ṣùgbọ́n nítorí ọ̀nà ọba káká gbìyànjú ṣé àtàná yẹn náà ló ti ń wọṣọ ní òwò kiri àbígbà tó ń bọ èèyàn kan ya aṣọ tó wọ̀ jáde mọ́ ẹ lára ló wá kéjì sáṣọ wèrè tó wọ̀. ẹ jọjọ ẹ ẹnu burúkú sọ aláìní tíjú ara galatia bó ṣe ń sọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tó sí ẹlẹ́nu àbí ìwọ ń béèrè pé ibo lèèyàn kan lọ ìwọ aláìníṣẹ́ lápá kò lówó kò ní kankan rádaràda ó kọ̀ ṣáà wà ṣáà kọmọkùnrin ṣáàwà ṣáà kò lè bọ́ ẹbí kò lè bọ́ ara kò lè bọ́ ìyàwó kò lè bọ́ ọmọ òun lẹ́nu ọ̀rọ̀ òun fẹ́ pa aṣọ aṣọ aṣọ aṣọ tèmi wọ̀. mummy ṣílẹ̀ ti lè bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n lọ́kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ ráwọn tá à ń jíṣe jìyà nítorí ẹ tó tó ṣe rádaràda ṣé bàbá ni bàbá ti yín yìí ṣé bàbá ni ṣé bàbá ni ìwọ yìí ọkọ rẹ ni ẹ yorùbá ẹbí irú iṣẹ́ tí mo máa ń ṣe káàkiri èmi lọ ṣe èmi ti bẹ̀rẹ̀ iṣẹ́ o èmi ti rí iṣẹ́ iṣẹ́ lówó olówó alálùbáríkà iṣẹ́ tó ń sọ èèyàn tó ń sọ èèyàn dèèyàn pàtàkì tó ń sọ èèyàn dèèyàn mi ti rí iṣẹ́ èmi ò ṣiṣẹ́ ti máa lọ gbére gbére tí mi ní owó kankan wá ó yá fowó ọbẹ̀ lẹ̀ tó bá tọmọ ọkùnrin ṣe fowó ọbẹ̀ lẹ̀ òre ṣọjọ́ kan òre àwa gbowó iṣẹ́ wà ní a ṣiṣẹ́ àdẹ̀ gbowó pọ̀ wá gbìyà ẹja alájà ẹ̀rẹ̀ fowó ọbẹ̀ lẹ̀ ó bẹ̀bẹ̀ ní o bí iṣẹ́ ni mo lọ rò mo ṣẹ̀ṣẹ̀ rí iṣẹ́ ni ọ̀gá tí mo lè bá ṣiṣẹ́ alálùbáríkẹ́ ni àwọn rówó fi ṣòwò kò ṣàwọn olóòṣì kí lẹ̀ ló bàjẹ́ ló aṣọ tí mo wọ̀ jù kí ló bàjẹ́ ṣákísà ni kí wọ̀ lọ́ọ́ fi ṣe. ó ní ìwòwò lẹ́wà ìwòwò lẹ́wà. ṣẹ́bẹ́ sórí ṣó fẹ́ kí n ju bàtà yìí fún ẹ àkísà mi bàbá ẹ̀ ló fẹ́ kí n máa wọ̀ kiri ni àwọn alákìsà aláìní tìjú. Hmm. a jẹun sùn lánàá ìpínlẹ̀ tí wàá dúró owó yìí. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ rádaràda mo rò pé tí ń dùn ẹ̀ ògbọ́n kan tí mo sá sí pé mo lọ bí iṣẹ́ irú àwọn ibi iṣẹ́ wèrè táwọn tí bàbá yín máa ń lọ tó orí nǹkan kan mú pọ̀ lẹ́rọ bí èmi lọ ni ó náà kú jẹ́ ẹ̀mú oore èyí ládàlà dé máa fara wé léyìí eléyìí tí ò mẹ̀tọ̀ tí ò mọ kankan àṣìfẹ́ àṣìfẹ́ èèyàn àṣìfẹ́ ọkọ àṣìní bàbá bàbá téèyàn láti ní tí ilẹ̀ ọmọ èrè kò sí kò sí òòpù wọ́n máa ṣó ire ọpọlọpọ ẹ̀mí kí gbogbo yín máa bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run máa lò mí fún yín hmm. ó ti rẹ̀ mí o tí àkọ́ máa nì mí lára o bí bá wọnú lé pé mo fẹ́ lọ sùn bẹ́ẹ̀ ní mi lára máa ṣépè fún gbogbo yín ni mi lè fowó lẹ̀ owó tẹ̀rí ojú yín ló máa yẹnu yóò níbà ebi àpá ebi àpá ṣége sí gbogbo yín lára nínú ilé bí bá gbọ́ fín níbi tí mo ti sùn tẹ̀dẹ̀ sun ohun ayọ̀ ẹ rí ah, ẹ má ní mi lára o ẹ tó bá máa nílò ọlọ́run ọba mi ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi àní lára o ẹ jẹ́ kó rí yín pé o níranù ṣẹ́jẹ́ bí bàbá yìí máa ṣe ní ebi mi ṣe kì í ẹ̀tún mo rí ẹni kúnlẹ̀ kí ẹ kẹrí mi kẹ sáré wá gba báàgì lọ́wọ́ mi kẹ sáré gba bàtà mi kẹ bo kọ ibomi sí balùwẹ̀ fún mi kókó kó yóò yọ kó bomi sí balùwẹ̀ fún mi kó ní ìlọ́wọ̀ pé ìyàwó mi káàbọ̀ káàtà mi kó bẹ̀rẹ̀ sí ni máa bá mi wọ́sẹ̀ bá mi wá pa kí ni máa bẹ́ẹ̀ ṣe kí ni máa bẹ́ẹ̀ ṣe mo ti fowó ọbẹ̀ ilẹ̀ kò sáré lọ sọ́jà fún mi kí ló tún kù ó ṣojú fọ̀tọ̀fọ̀tọ̀ ó náwó wọṣọ kan wọ́n ṣe kinní kan pẹ̀lẹ́ irú ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ tó yẹ máa já wá ní tọmọ àdúrà o. jẹ́ tọ́mọ àdúrà. jàwọ́ máa ṣe jẹ́ kádùúwà yìí lásán o. má ṣe já wá ní tọmọ àdúrà. ìyàwó mi ti sanwó ilé báwo ló ṣe ń bolú ti rówó ni. ṣé your wife don pay money ìyàwó ìyàwó ẹ o ti sọ owó fún mi you don't give me money ọtá ẹbí wo nù rẹ na? sure and you dey dey here you dey complain. landlord hmm? níbo ni adam ti rí owó tó fi sanwó lé. sure one novel you dey ask me you said wey be say make you dey happy make you carry from. make you begin dey dance up and down say your woman carry money take pay for the rent wey be say you, you no know, dey pay you go just dash out every blessed day like say you be toilet fly you go come in nothing you no bring anything come back Sure your woman pay girl you dey ask me na me you go ask ah, go ask another person. abeg ma gbọ́rọ̀ i should be happy on top of waiting, on top say ìyàwó mi sanwó le lẹ́yìn mi jọ iṣẹ́ when ni ìyàwó mi ṣe tó máa fi sanwó le lẹ́yìn mi owó olé ọdún kan níbo ló ti tiri. thank god say me i don collect my money that one not consign me ìyẹn ò kàn èmi rárá. Oh, eh, ó ti yé mi ìyá dá mi máa sọ bí tó ti rí owó kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà kí ni oníwọ́n gà. wọ́n lọ sọ fún mi gbọ́dọ̀ lọ kí ló ṣẹlẹ̀ wọ́n máa sọ pé dandan dandan agbọ́dọ̀ máa tẹ̀lé lọ́bí ṣẹ́ka tó gbọ́wọ́ oúnjẹ kí ló dé. I thought we talked about this in that. talk about what. talk about what. kí ni embarrassment mi bẹ́ẹ̀. Ah, sọ́wọ́n yóò tó kọ̀ọ̀kan owó àkàmà tẹ̀lé lọ́bí ṣẹ́ka tó jẹun. mo máa jẹun máa jẹun náà. kò tó so you embarrass me. oh yes. really mo embarrass ẹ mo wà embarrassed ẹ torí mo béèrè owó oúnjẹ lọ́wọ́ ẹ. kí ló síbi ṣe padà wá máa sọ all these things. salary ò sí mi ẹ ṣì ń live your lifestyle kẹ máa pariwo ṣe. Jacob um, organizer. Um, oh yeah but that was then actually um, you can call me Jacob Money now I'm into cryptocurrency <laughs> <laughs> and I'm loaded. Yeah. loaded. <laughs> Bankole. no no, no, no, don't call me Bankole. You call me Banky. You know, put spices. Uh, yeah. You call me Banky spices. You call it because it comes with ingredients. You know? Uh, yeah. yeah. yeah. Pepe. You, got, you get it. Banky spices. You sometime tomorrow. Oh, You know, you know now. Don't know me. If I don't know, me, Mama Parion, that's what you are. not even you now. No, no. Don't say Ahmed. Dollar. Yeah, yeah. Dollar. anyway, share wow, okay, sir. Yeah, we're managing. Okay, um, I was surprised by she by any lifestyle by. Because share any pé um, àwa wo àwọn ilé kan ládùúgbò iṣẹ́ mọ̀ nígbà tàti tàti hammer ṣe understand. Lákọ̀ ní ká ṣàrà àwọn ilé kan bóyá tá a bá lè dàwó. A lè ká rẹ̀ relate. No, a tẹ̀lé má relate. No, so you can't know. I'm not even láti tẹ̀lé àwọn èèyàn wa náà ní lẹ́yìn. A máa fún ọ lórúkọ tuntun. So a kọ̀ rí pé ká wá check ibi aláàbí ti máa change bí a kà check around you understand so a kọ̀ ní ká check up on Ọkọ̀ tó di fly over máa padà change you know it's some no no no no no so kí ló fẹ́ kí ló fẹ́ náà anyway. dadi junior ṣọlá yẹ lóde ṣé orí ayé ẹ lóde. tí bá fún ẹ ní hundred thousand ṣó my manager. Ah, oh, you're going to appreciate it. Hey! Yeah, that's a lot of money. For him? Yeah, no, lot of money for him. Ṣọlá yellow day. Daniel, ìyàwó wọn náà. Um, mo lè fún wọn níbi fifty k cup change àwọn panties. Eh, èmi náà èmi náà máa fi fifty k sí. onímọ̀ oh, rìníkẹ̀ onímọ̀ rìníkẹ̀ eh, báyìí. bọ́dì eh, jí what's okay so go go go where ṣọlá yẹ lóde ṣọmi ṣọmi ẹgbẹ́ rẹ o I should go inside ah daddy junior crazy. Daddy Junior. Yo, ṣákàtì ẹ̀ Same same bank. Yeah, same bank. Yeah, yeah, yeah. Same bank, same account number. Yeah. I will do something. Eh, <laughs> hey guys, ẹ ṣẹlẹ̀ ṣọ́ pé ẹ máa lè rówó yẹn fún mi. <laughs> Ṣé ìbò yóò ń darí ètò wa? Àná máa fún ẹ lówó bí lọ àti ìṣàṣọ kan máa fún Ah, uh, okay, um, guy, okay. you know what? Before you leave here now, I'm gonna transfer 400,000 eh? naira. Eh? 400,000 naira? One, two, three, four. Ah, oh, share me fún oṣù mẹ́rin lẹ fẹ́ kó fún mi yẹn. <laughs> Ah, ah, ah, ó pọ̀, ó pọ̀, Oh, pọ̀, ó pọ̀, ó pọ̀. Ó ní problem. Ṣé báà lásán mọ́ ikú máa ń lọ bí iṣẹ́? pé kó máa bọ̀ kó máa gbà ó máa gbowó cash dẹ̀ ló máa gbà kó tó kú mi wá. he has transfer sí cashless policy. ẹ eh, ok ìyẹn náà tún wà nù. ẹ guys mo dúpẹ́ lọ́wọ́ yín o iná ò ní tọ́nà wọ yín o mo really appreciate. Eh, àtìgbà tí ẹ ti kó kúrò ní abẹ́tẹ̀ tàjọ ń gbé ṣé mo mi really mo bí tẹ́ ń gbé mọ́ wọ́n gbé bóyá second or third street sọ́dọ̀ wa ń bí báyẹn you know sometimes I can just you know, check up on you guys and you know kí n kò bá yín ṣeré ń bolẹ̀ ń gbé ń sìn. ń <laughs> bolẹ̀ ń gbé ń sìn àwa ò gbé lára <laughs> we stay on the highland now yeah. because uh, most of our clients are highland ni wọ́n gbé so for easy access so mo ẹlòmí kan lè méjì maybe have àbí twelve or one or something so ó máa easy fún wa láti access ẹni yẹn. àwọn sáìkì lẹ́kì àìkúrò ti yẹ ó lè yẹ ó lè bẹ pọ ó lè sọ. ọ̀bọ yìí ó ti mọ̀ bó ṣe ń lọ <laughs> sórí um, tá lọ fún iṣẹ́ yọkan a máa kọ́ ọ̀tà àwọn ìsanwó ọdún kan lẹ́kì. no stress. yes. iṣẹ́ ọjọ́ mélòó lẹ just one night. ẹ máa fi sanwó lé ọdún kan. èló ló ń san bẹ́ẹ̀. ah ah, ah. that's serious that's serious that's serious that's serious ẹ wo ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ wo ẹ mo appreciate bẹ ṣe bẹ ṣe bẹ ṣe fún mi lẹja jẹ yes you know but like the white man will say uh, teach me how to fish instead of just giving me the fish so so so, sìn so ẹjọ́ torí Ọlọ́run hmm? ó wù mí bẹ́ẹ̀ ṣe ń fún mi lẹ́jà ṣùgbọ́n ẹ̀kan tó wù mí gangan láti inú ọkàn mi ni pé kẹ́ ẹ kọ́ mi bọ́ ṣe ń pẹja ẹ̀yin guys ìrìṣẹ́ wo lẹ́ ń ṣe. níyì máa sọ̀rọ̀ lọ síbi iṣẹ́ èyí tá a wà fún ni pé ká pè ẹ́ kó wá gbádùn ìgbádùn school ni wọ́n wà fún ah. iṣẹ́ náà kó tábà kó sọ fún ẹ o ò lè no my sọ bẹ́ẹ̀ now. Eh. he's a guy like us kò dẹ̀ sí nǹkan tó bad tó bá ní ká má fún un lẹ́jà jẹ́ pé ká kó bó ṣe ń pẹja but ọmọ um, ní láti jẹ́ kó mọ̀ pé àwo jalè o má rí pé pé àwo bọ́ tí mo sọ pé lè pè wá lóru àjálè àdẹ̀wà into fraud òṣèré talent tọ́lọ́ fún wa òun la lò láti lè kó. bẹ́ẹ̀ni talent lè ń lò àìmí ní talent mo ní talent tó pọ̀ o ah tí bá ti promise me, pé máa gbé mi débẹ̀ i will do anything iṣẹ́ tẹ̀ ń ṣe tí àwọ̀ yìí fi dán bí lè Eh, ẹwọ ẹrin ẹrin yìí ti jàtọ̀ sígbà tá a jọ wà ah má ṣe má ṣe ẹ já mi tán. díẹ̀ díẹ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ ẹ ṣe yìí guys. ní ìwọ kan ti yàtọ̀ o kan ti báyìí fiẹlẹ lílé o. a kì í a ṣe kì í máa ṣe. ìyá yín máa ṣe mí gan o ìyá yìí máa ṣe mí o tó bá dẹ̀ múnú bí mi nǹkan tí mi fẹ́ ṣe máa ṣe tí n bá ṣe tán ó pè mí kí n dára mi lẹ́bi báwo ni mo ṣe máa pé obìnrin tí mo fẹ́ sílé tí ò ní gbé fóònù mi tí ò dẹ̀ ní rí tán kọ́ mi tí ò dẹ̀ ní sọrú iṣẹ́ tó ń ṣe fún mi up to to date mi ìmọ̀ṣẹ́ tó ń ṣe a kàn lọ gbà á jáde gbà ó dá lọ ọjọ́ kejì àbá àrọ ọjọ́ kejì kó tó wọlé dé irú iṣẹ́ wo ló ń ṣe. ewu mi ti ẹ̀ lọ observation bọ̀ ọ́ lẹ́ṣà nìyẹn èmi náà pe nọ́mbà àwọn ògbé kọ̀ ah, pásítọ̀ yìí ó ga ọ́ after two rounds èyí tí ní ká ṣe sí kí ló dé. ṣé òun kò máa ń dá mi lọ́rùn gan. ìwọ gan-an kò sí bí èèyàn máa ṣe wà pẹ̀lú ẹ̀ tí o ní máa rántí ọlọ́run pé ọlọ́run ò ń ṣiṣẹ́ ìyanu Ah ọlọ́run a máa wà pẹ̀lú ẹ̀ ẹ̀mí mímọ́ ò ní fi ẹ́ sílẹ̀ nígbà kan bó ṣe jáde. pásítọ̀ ẹ ṣe mo dúpẹ́ sàn ẹ kú ìtọ́jú mi ẹ kú gbogbo ìgbà mi. dúró ṣeré o máa ń ṣe mí bẹ́ẹ̀ má máa pè mí ní pásítọ̀ mọ́ tá a bá ti wà nírú àyè tá a wà yìí call me your baby call me baby tábà tí wàá délé ọlọ́run jẹ́ ká máa ṣiṣẹ́ ọlọ́run lọ bó ṣe jẹ́ nìyẹn. báwo ni mo ṣe máa máa larúkọ ọmọ mi lórí ẹ báwo ṣe máa gba ẹnu mi kí n máa pè é ní bèbí ṣé mo pé èèyàn pàtàkì ní láwùjọ èmi ó dín dín pásítọ̀ yìí lẹ́yìn tó yẹ pé congregation yìí ó rọrùn sí multitudes ibi tó yẹ pé ayé ìgbà yẹn mo máa ń wò yín lórí tv báyìí mo wà pé my god oh my god look at this handsome man of god nílé ayé mi mi lè ever believe pé mo lè ever rìn pàdé irú yín láéláé not to talk of kémi àti àwọn afẹ́ra kẹ́ máa tọ́jú mi. it is okay. You know I love you so much. You know and I love you too, sir. Ṣorí me ti ṣe nǹkan kan fún ẹ. Ah, ọmọ yìí máa jọ ẹ lójú gan kó tó kúrò bí. Really? Ṣé o mọ mọ́tò wa? Mọ́tò sir. Bẹ́ẹ̀ni sir, mo mọ mọ́tò wa. Are you sure? Yes sir. Má worry, tó o bá tiẹ̀ mọ mọ́tò wa. Màá pe àwọn tó máa drive ẹ̀ délé, worry. Um. o mọ̀ pé àjànàkú tiẹ̀ náà kọjá pé mo rí nǹkan fèrè tá a bá ti rí eré ká sọ pé mo ti rí eré o. hello ṣàlàáfíà lẹ́wà ọlọ́run wa. máa wà pẹ̀lú yín ṣó ti wà lẹ̀ ó ti set kò sí problem kò sí problem. Uh, tó bá ti lọ ní pẹ̀lú mọ́tò ẹ̀. You are more than that. I love you so much. <laughs> lásán ire ayọ̀ kékeré tí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ jogún fún mi nì ṣẹ́rí tó bá yá ti bá ń jáde ẹ máa bínú mi ẹ máa bínú orí ẹ máa pẹ̀gàn mi mo sọ fún yín pé iṣẹ́ àṣekára ni mò ń ṣe mo dẹ̀ máa kéré iṣẹ́ mi lọ́jọ́ kan mo kéré àbí mi kéré lára èrè ni mo ti ń kó yìí o yàtọ̀ sówó oúnjẹ tí mo fi ń bọ́ yín ọlọ́run ti ṣe ìyanu fún mi mo ti dorí mọ́tò. yàrá mi lọ́la. yẹ́sò. mọ́tò yìí mm-hmm. ó yá ni àbí wọ́n ló ra àbí wọ́n rà fún ẹ. àdìsá ọlọ́run ò gbà èmi ò lè yà máìkà máìkà ó ní kọ́kọ́rọ́ ní ìwọ̀n ya mi kì í kọ́kọ́rọ́ ẹ̀ ní ó ní ẹ́sírà o ó ní ẹ́sírà mọ́mí ẹ má bínú ṣé ṣọ́ọ̀pẹ́ yìí ra mọ́tò yìí. of course yà. owó yín lẹ fi rà mọ́mí ẹ wo mọ́tò tẹ́ ẹ ń lò ẹ wo ilé tí à ń gbé mọ́mí ẹ sọ fún mi àti dáàdi pé ẹ ti ríṣẹ́ síbi kan iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ jẹ́ ká mọ̀ ah, ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń gbaṣọ wálé ẹ dẹ̀ rojú olè ẹ mú ẹ wọ́n ṣẹ́tẹ̀ wọ gan. Eh, eh, eh, wọ́n sọ bẹ́ẹ̀ fún yẹn ìyá ẹ lẹ́kùn mi ó ti yẹ aláìlẹ́kùn má tara ìyá ẹ má ṣe lọ aláìlẹ́kùn kó lè tara ẹ ṣe lọ ó máa tara ẹ sí lọ́hùn ntọ́mọ hmm. yẹn ń gbìyànjú àti sọ ni wípé iṣẹ́ tó sọ pé òun ṣe àríṣẹ́ yẹn rí hmm. o wá gbé mọ́tò wọlé àdẹ̀mọ́ṣẹ́ tó ń ṣe jọ tó bá ṣẹlẹ̀ kí la máa sọ pé o ti rówó mọ́tò. ẹ jọ nítorí ọlọ́run mo bẹ̀bẹ̀ ni ẹ jẹ́ kó rí i pé kẹ́nìkan kẹ́nìkan kan máa pẹ̀gàn mi ẹni tó bá máa pẹ̀gàn mi kókó ṣì kókó lórí burúkú lọ ẹni tí ò bá lè bá láyà aláyọ̀ ọ̀yọ̀ kó lè yọ irú ayọ̀ yìí náà. omi dání ìbá yíyọ ọmọ bá lórí rẹ yọkọ lẹkàn mi. ìyàwó bá tẹ̀lé akari ilé akari. ẹ ẹ ṣe ṣe onírè ẹ ṣe tó bá jẹ́ pé èmi sì lọ́kọ ẹ o tí mo sì ní àṣẹ hmm. lórí ẹ hmm. nínú ilé yìí hmm. tó o bá dá mọ́tò yìí padà síbi tó ti ń bọ̀ èmi àti olè jọ gbénu lé bẹ́ẹ̀ mo sọ fún ẹ. àṣẹ ti ya wèrè o. ìyá ẹ ti ya wèrè. àṣẹ ti ya wèrè o. bàbá ẹ ti ya wèrè. àṣẹ ti ya wèrè o. ìyálà yẹ ẹ ti ya wèrè o. mo ṣe bàbá mi sàtà ọmọ ẹ ti sin wèrè o. ọmọ àlè làwọn lè yí. bàbá bí ẹja máa kó ṣì máa gbé mọ́tò wèrè kan bọ̀ kó gbé dúró dúró lé kódà ló pẹ́ mi àti máa jọ. ebi apá ẹni tí ò lówó jẹ. bálá lord lálọ́ àdáwà ìbọ̀tò. Who buy motor? Na my car. You buy motor? Na me buy it. Na my car. Come come on, on, You never get number. buy. never check him, check him, check him. Never get number. You dey open. You buy motor. Let's show you. inside my house. You dey open. You don't put number. You dey open. Never put number. Never put number. Na baba rubber. you go put o. Baba rubber. Hey, Makuna come. Shebi una don see am. They say for baba urobo more for baba urobo compound. They don dey do better. I dey show you. They don buy motor. They dey do that. Yes. Eh? I dey see you. Onyomikawe, eh? eh? open am make I pray for you. Onyomikawe, oh, carry the ogogoro. Majawa ní tọmọ àdúrà o. jàwọ́ máa ṣe jẹ́ kádùwà yìí lọ lásán o. màmá yìí máa ń wà wà wà. má ṣe jẹ́ wà ní tọmọ àdúrà. kádùwà máa ṣe tiwa. Mario fanda fanda ẹ̀yin lẹ́wà lẹ́yìn ọ̀rọ̀ wa tó rọ̀ wa fi ń dún. bẹ́ẹ̀ ni màmá ọlá ọlá ọlá yín lára wa ni. ṣe mama kamato yin after you na still here mm. lẹ́yìn yín ẹ̀yin ló tún kàn lẹ́yìn yín èdè ẹ̀yin ló tún kàn kò sẹ́lò mi mọ́. ẹ̀sìn tó lè bá ọlọ́run mi ò wẹ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run ọlá ọlọ́run lẹ́yìn ọlọ́lá tèmi o. ah <laughs> when guys ẹ bá a tán. Oh. okay àwọn mamas tẹ lọ fún retreat ní last time yẹn wọ́n ròyìn as a matter of fact èmi fún ara mi wọ́n fún mi ní nǹkan. Ah. wọ́n béèrè pé nbo mo ti rí yín ni mo ní ah, àwọn guys mi bad <laughs> ọ̀ bad in fact wọ́n ní pé tẹ bá ti fẹ́ wá Joking kí n bá wọn fi ìyókùn sí kẹjẹ ah. i'm telling you. Oh, hello mama ṣe rí ọlọ́run fi ràn wá àwa náà dẹ̀ mọ iṣẹ́ yẹn jẹ àmọ́ jẹ dáadáa. we try kudos to you guys. thank you. but ẹ̀yin guys ẹ ní kò lè jẹ́ wípé ojú lásán lè fi ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ojú lásán ò ṣe ṣe wèrè ẹ̀ ń lò ah, ah, mama we don't use anything nǹkan tọ́lọ̀ fún lọ wà ní nǹkan tá wálé ayé wa ṣe ní àná iṣẹ́ méjì náà. Ah, iṣẹ́ wa nìyẹn. ṣé o ti rí ìwọ ìwọ ó dàbí ìpín ọjọ́ ọ̀pọ̀ ọmọ ìbọn ṣe bí ẹ tán orúkọ tó sọ ẹ òun gbọgbọn níṣẹ́ tó ń ṣe ó sùn tẹ bàjẹ́ bàjẹ́. ẹ kò mọ̀ pé ó pọ̀ ń bì kan ju bì kan lọ ni mm. àbí ó pọ̀ lọ́dọ̀ wọn jọ wọn kan lọ. oh that's nice but mi ò rojú ìrè o. bẹ́ẹ̀ ni mama rí ní ìlú orúkọ ẹ̀ ọ̀rẹ́ kan wá ní ibì kan làjọ ń gbé tẹ́lẹ̀ bákàdé lòun ẹ máa wo pé ó dà pé ẹrù ojú ẹ̀rí àwọn mm-hmm. ẹ̀ṣẹ̀ mọ̀ pé most of the games ẹ máa ń gbé fún wa àwọn mm-hmm. better demand request to together but what demand for your mẹ́rin nísìn àdèmọ̀gbẹ́ ìta wa mú tó máa jọ ẹni gbọ́dọ̀ jẹ́ responsible mm-hmm. and he's a responsible and cool headed man òun la ṣe ní ká wá kó wá jọ ẹni wa ẹ̀yìn náà lè máa sọ pé ọmọ tó bá mọ wọ́wọ́ ẹ̀pẹ́ ẹ̀pẹ́ yìí demand fún èèyàn mẹ́rin àwọn ìyá tẹ nà nínà kìnà àwọn lọ́sọ pé àwọn fẹ́yàn kan sí tó dàbí ti yẹn ti ṣe àwọn mímọ àyẹ̀wò. <laughs> Anyways, Lee, how are you? I'm good. I'm good. Yeah, I'm good. Eh, ṣé lè ṣú ọ̀pọ̀ máa lè ṣe irú iṣẹ́ tẹ̀yìn ṣe being a banker? um, Mama, ẹ ní láti worry, you know. Hmm. Yes, I want ọ̀rẹ́ mi wọ́n ti ṣàlàyé modus operandi iṣẹ́ tó ń ṣe. Hmm. And uh, mo lè wá wò pé iṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé lójoojúmọ́ ti bá ti wọ̀ In woman's máa I want them done dẹ̀ ń dán o ah, why now tí sign up fún. oh really oh okay all right no problems um, as a matter of fact I like what I see wow. Wow. yeah you look good yeah look at me. <laughs> look at me. Come on. Come on. èmi free gan o ah <laughs> oh nice nice nice nice Um, kẹ́tọ́ máa lọ sí ọkọ mi ṣiṣẹ́ fèmí náà sori tó bá wá ṣiṣẹ́ yẹn dáadáa one million naira. Yeah. One million. Wow. You've got nice eyeballs. Why do I ń gbé ìbò dúdú tó cover up no look at me look at me Oh, ah, ṣórí tó bá ṣiṣẹ́ yẹn dáadáa máa hmm? dọ́ hmm? no no double kan máa triple lówó yẹn fún wow three million yeah. one two three one Sure. Sure. ẹ bá mi sọ ah, Let me see your finger. On the very nails. Oh, show mọ́ lò, like ṣó mọ́ lò dáadáa. Àlàmì àmì yìí. Oh, I know. Ẹ ṣe ṣe ń bọ̀. Mo máa wẹ ojú ẹ̀ yẹn yọ̀kọ̀ yẹn. Ló ṣe ní ìnà ọ̀sán. Kí ló ṣe ẹ tó wọ̀? Ṣé ìlú máa wọ̀ lórí ìbílẹ̀? Oh, really? Yeah. Yeah. Yeah. Okay. Oh, sure. Everything is yours. Yeah ewu ṣe rí bẹ́ẹ̀ ọmọ very bad just like that ọkùnrin ní lọ́ọ̀kì ṣá gbogbo àlàyé níjọ pé màmá ojú máa ń wà lálẹ́ ẹgbẹ́ bó ṣe fún mi ṣe lẹ́ẹ̀kan péré ọṣẹ ọ̀nà ọ̀bá ìgbọ̀nwá no no no owó ṣẹ owó ṣẹ ṣe orí bọ̀bọ̀ yẹn ló kàn ẹ bọ̀bọ̀ yẹn ló kàn ìwọ sọ pé ó ti lọ ó ti lọ ìwọ náà sọ pé ó ti lọ àwọn eléyìí ò lọ why oyún kún lè jẹ́ tán orí ní látòkè délẹ̀ irọ́ ní ìṣẹ́ pọ̀ kó tó kájà sí. Orí bí ní ìbò ṣe bò kí ni ẹ. Ọ̀wọ̀ ìmájì bò wà mẹ́. Wọ́n ti máa bò ojú mi. Èmi kò Irú òkòtò ń gbé dáadáa rẹ̀ wọ́n ló ti ẹ̀ Tó ń ṣé yóò lé sá. kí ni mo ṣe náà. kí ló ṣe. Ah! kí ló ṣe. ọ̀rẹ́ best friend yẹ ó wà ní ọ̀sítà fún ọdún méjì ó lè yọjú òun lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ó wá ní kí ló ṣe. ẹ wá tí mo gbà pé mo jẹ̀bi pé mi ò lọ wojú ẹ̀ méjì lọ yes mo accept gbogbo ilé ìtókù tẹ́ ẹ sọ yẹn àti ẹ̀ bọ́lẹ̀ bẹ̀ kò sọ̀rọ̀ bẹ̀ kò sọ̀rọ̀ bẹ̀. Ah! Ah, ẹ máa gbọ́dọ̀ yẹn sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bọ̀ kò sọ̀rọ̀ bọ̀ ọmọ tó wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kó ọ̀run ni wọ́n ní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó gbé ọmọ fún pásítọ̀ ṣó pé pásítọ̀ ti bá yẹ ọmọ yẹn jẹ́ àmọ́. àǹtí kẹ wo nǹkan tí ẹ mọ̀ ó ju èyí tẹ mọ̀ lọ ó dẹ̀ ṣe fẹ́ gbọ́ ṣé ní pásítọ̀ yìí tẹ́ ẹ̀ sọ yìí èmi ni mò ń fẹ́ kí n tó gbé fáàbùrò yìí èmi ni mo jókòó ìdàgbọ́ kò ṣe mí mo wà okay mo wà alright I am fine ẹ mọ̀ òun ni kò sọ ibi tó rìn lọ òun ni kò sọ nǹkan tó lọ forí já tí kò sọ fẹ́ dìbọn dì ayé mi o ẹ̀yin ọ̀rẹ́ méjì ẹ wá jọ ń fi ọkùnrin kan náà. kí ló tuntun bẹ̀? Eh? what's new? ẹ wò ó ṣe fẹ́ gbọ́. Eh? ọ̀rẹ́ mẹ́ta mẹ́rin máa ń gbọ́ ràn ṣẹ̀. ìwé fi yẹn lè jàre. àwọn ìtìbàyé jẹ́ ẹ wá gbọ́ o ìwọ gba pásítọ̀ gbọ́ àmọ́ ò gba best friend yẹ ò bá gbọ́ àbí ẹ wá gbọ́ èmi ti lọ sí ẹ̀dá pásítọ̀ o mo ti dá mẹ́rù mo ti dá gbogbo ọdún ẹ̀rù oníkọ́bọ́ọ̀lù mi jáde kò sí wàhálà àmọ́ ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe àbúrò mi tí ìkọ̀kọ̀ bá ṣe mọ́tọ́ tí ìkọ̀kọ̀ bá ṣe. wọ́n ah! á rí mi nínú ilé mi náà. kí ló rà sí. Ah! wọ́n mo ṣe ń bọ̀ mi ò tí ì dé o mo ń bọ̀ mi ò ì dé o tí ìkọ̀kọ̀ bá ṣe. àwọn àgbà kí ló ṣẹlẹ̀ ṣáàtì ìwà òkè ṣáàtì ìmúgbó ni kí ló ń gbé tó ń gbin gan kí ló ń gbé tó ń gbin pé yìí tá à ń sọ yìí àǹtí rọ̀mọ́lá ń fẹ́ wọn lọ́wọ́ ìkọ̀kọ̀ òdẹ̀ ṣé wọ́n di gbílọ̀ dúró bí ìbọn. kábùrọ̀ yìí jẹ́wọ́ ibi tó rì sí o kọ́ jẹ́wọ́ ibi tó rì sí à kí ni nǹkan náà gan ẹrù ẹgbọ́n lẹ̀ ń bẹ jàre. káfí. ó ti yá yá. gígì. ó ti yá yá. dira. hello guys i'm your how you doing. i'm fine. your name please. yo. Uh, my name is Niyi. Yeah. And you? I'm Banky Spices. Wow. And you? Ahmed. Wow, good names. She set of fine boys. Oh, <laughs> thank, you, thank you. you. guys are looking really great. Uh, thank you. Thank you. <laughs> well, ṣé o mọ̀ fi pé owó yín ti sílẹ̀ sínú àkáǹtì yín by now? No, yes. I can see you're all happy to do this. Yeah, it's too <laughs> Money is important. Of course. Ah, yeah, money must be made. Wow, nice one. It's all right. Um, guys, take them in. Okay. yeah. Ẹ̀gbọ́n ẹ̀jọ̀ máa Hey, hey, hey! Every six million. Ẹ complain no. àbí? Who are yá tán ẹ wá ń complain pé ẹ wọ́n ṣe kinní kan fún yín wọ́n ṣe kinní yẹn fún yín it's not part of the bargain. yes it was. was six million part of the bargain. àwa rò pé normal level yín náà wọ́n ṣàní pé ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà nìyẹn. ó lè ní ó lè ní normal level six million normal level six million. ẹ na o kí ló ló lè fún wa bonus ni. no ma no be so na no be so we talk am na why dem ma fi change pattern dem ma fi change agreement fún wa we no like am na at least it's our right. Ah. àṣàlì sọ̀rọ̀ ni. Ah. Ah. wọ́n ní pé oríṣiríṣi nǹkan lèèyàn máa ń dojúkọ lẹ́nu iṣẹ́ ó ti di oṣù tẹ́lẹ̀ yẹn náà ẹ máa gbá bẹ́ẹ̀. olóògùn náà lè gba àyè ṣé bẹ́ẹ̀ wà lóṣù kí lè sọ tó ń sọ ìdá kí lè sọ tó ń dùn náà does it make any sense to you. oh really i don't know sense. may may be. we have eh? our right too. oh really. èmi. oh ṣé six million jẹ́ owó kékeré. no eh, tell eh, me. èló ni six million. ah. yẹ. ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ kò rí ní orí ìṣe nǹkan tó ń oh good. you know but nípa fi pé tó bá fẹ́ ṣe lóńgbò rẹ̀ ó yẹ kàn tí. Mm-hmm. Yes, mm-hmm. part career, mm-hmm. assignment. Yeah. Did you know that what actually happened? That there was assault. Yeah. Very, very appalling. Uh, yeah, yeah, yeah. Yes, yes. Yes. We yeah. have our consent. Yeah. Had, those guys had carnal knowledge. Yes. Carnal knowledge. Of course. Crying out loud. Mm-hmm. Doesn't make sense. Keep quiet. Keep quiet. Ọ̀rẹ́ sọ̀rọ̀ bí ọ̀dẹ̀. Ah, ọ̀pọ̀. They had carnal knowledge but they gave you money ẹ̀dẹ̀gbà. Olè níyí, olè ọlọ́sùn ọ̀pọ̀ gbogbo ní gbogbo yín. Ẹ wo. ó dà báyìí níbi tó dé báyìí ṣe ti rí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ òṣì tẹ́ ẹ̀ bá mi sọ tẹ́lí gọ́ọ̀f láti máa wọ ẹnu sí mi lára ìwọ lèmi ò ní sẹ́ǹsì ìwọ ìwọ anyways ṣẹ́rí láàárín èmi àti yín ìpínyà ti délé mi láàárín èmi àti yín òpin ti délé mi láàárín èmi àti yín no more deals as I am standing here before I open my eyes out of my house. Ah, ah, ah. I said out of my house. Okay, It is something we should marry me. I think what we are just trying to tell you is um, you don't báyìí yẹ kẹtẹ kárí wa lọ́wọ́ ẹ mọ̀ bá ṣe díbẹ̀ ó kọ̀ bá as a shop ṣe understand bọ̀ ẹ má bínú ní sílẹ̀ ti jẹ́ ká mọ̀ pé bóyá ẹ ó ti late yes ó ti late ó náà ti late. Peter, no. I, I, I, I, you have already gotten on my nerves. No. How? I, I, I, I, I, I, I, I, Don't touch me. Àwọn lè jáde ṣe èmi wà lára wọn náà. Who the hell are you? Taniye. Kebi Potter. Taniye. Níyì màá ní. Pẹ̀lú gbogbo. Taniye, I will slap you out. Gaji. Pẹ̀lú kọ́tẹ́ mi àti ẹ̀ṣẹ̀ mi náà bọ́ síta. Come and throw this fool out feel it. house. Ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ feel it. náà ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀ṣẹ̀ feel it. hello pastor a ní mi ni pé máa bo ẹ fún mi ní time díẹ̀ mo kàn sáré ṣe makeup mi i want to look sexy for you. ẹ̀ẹ́dẹ̀kẹ́ ẹ̀ẹ́dẹ̀kẹ́ sá wọ́n á rí yín láìpẹ́ máa wọ̀ ẹ́ kíákíá mi ẹ̀ẹ́dẹ̀kẹ́ trust me ṣe bọ́. ń gbọ́ lọ́dà. ẹ má wọlé máa ẹ̀ máa pè ní tí wọ́n ti kọ́ ẹ ṣe pé. ìyá adámilọ́lá ń bọ̀ lọ́dà. kí ló dé. tí mo fi ń bí ẹ pé bo ló Ah, ṣó rò pé ọkọ lásán ló pè mí ni mi kì í ṣọkọ ẹnu èmi lọ́kọ ẹ nínú ilé yìí bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní àṣẹ láti béèrè lọ́wọ́ ẹ ibikíbi tó bá lọ because eléyìí tó jókòó sìn tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú tó ń tọ́tẹ̀ tó ń tó tó ń wo mìíràn tó ń báyàn kan sọ̀rọ̀ lórí fóònù pé òun bọ̀ sìn ó máa dọ́dọ̀ wọn ibo ló lọ. mo ń gbọ́ ìyá dá mi tí má dágbére ibi tí mi lọ fún ẹjọ́ tó fẹ́ fún mi lówó mọ́tò náà mo fún mi lówó epo. mo fẹ́ mọ́rin wèrè tó fẹ́ rìn ni mi ò nídìí àti fún ẹ lówó mọ́tò àbówó epo bẹ́ẹ̀ ni. o dey expect kó tọ́ sí ẹ láti mọ orin ẹsẹ̀. kí ni reason tí o ṣe tọ́ sí mi láti mọ orin ẹsẹ̀ ẹni tí mo gbé sílé in as much as tó ṣe wà lọ́ndà roof mi èmi mo gbúdọ̀ mọ orin ẹsẹ̀ mo gbúdọ̀ mọ nǹkan tó fẹ́ ṣe mo gbúdọ̀ mọ bí tó lọ lára kan wọn ọkùnrin ni kí ló fi jọkùnrin nínú ilé yìí o sọ fún mi. gbogbo nǹkan mo fi jọkùnrin. bíi kí ni o. gbogbo nǹkan téèyàn fi ń jọkùnrin pé o ra mọ́tò òun lówó jù mí lọ yẹn o àtayébáyé láti bá kíyàwó wa òkè ìjọkọ lọ. yàtọ̀ sówó. ẹ fi owó lẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú owó mo sáà mọ téèyàn fi ń jọkùnrin lórí obìnrin mo sáà ṣe. ọlọ́rọ̀ kan ṣáà kiri abẹ́ ẹ̀ tó ń gbé dùgbẹ́dùgbẹ́ kiri nìkan ló fi jọmọ ọkùnrin. ìyẹn ló lo nìkan fún owó dùn ni o lọ bá kan lára àwọn fámìlì ẹ kó máa fún ẹ níyẹn ò ń ké ò ń ké ni ẹni ló máa rò póun rìn ó dọjú arẹkọ tó mọ̀ pẹ́ kún ni. àdìsá ìwọ tó lè bọ yàwó tó lè bọ ọmọ tó lè bọ ẹbí tó lè bọ ara àkàrà tó wọ sọ̀rọ̀ ìta ló fún ẹ lówó tó fi rà. kò náwó kò náwó. ìwọ lọkùnrin kò náwó èmi lọkùnrin lọkùnrin. ó dé èmi lọ bìṣẹ. jọ iṣẹ́ wo ló ń lọ ṣe sẹ́ ẹ́ ìyá dá mi má jẹ́ kí n tọ́ ẹ o gbogbo nǹkan tó ń bò pátápátá ó ti tú síta fàyè bẹ́ẹ̀ ni tọ́ọ̀ bá ti sọ fún ẹ tọ́ọ̀ sọ létí ẹ wọ́n ti ń sọ káàkiri àdúgbò gbogbo ará àdúgbò ti gbọ́ èmi náà dẹ̀ ti gbọ́. wọ́n ní iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe. Eh? Hmm. wọ́n ní. iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe. àdìsá. ìró àbòtọ́. Hmm. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ̀ sanwó fún hmm. àtẹ̀yìntẹ̀ ń pẹ́ gbọ̀ngàn àbẹ̀tẹ̀ ń sọ̀rọ̀ mi níwájú àti lẹ́yìn ẹ jọ ṣé wọ́n ṣàlàyé fún mi dáadáa pé burújí jíjì ni mò ń ṣe ẹ ṣàlàyé fún mi dáadáa torí kò tí ì yé mi owó èwo mò ń ṣe o pounds euro yen àbí dollars. ìyẹn kọ́ ló ń sọ ìyá dámẹ́ ìyẹn kọ́ ló ń sọ bọ́dì ara ẹ̀ ló ń tà fáwọn ọkùnrin káàkiri tó fi rówó ra mọ́tò aṣẹ́wó ló gbogbo òṣì tó ń ra yìí aṣẹ́wó ló fi ra fóònù aṣẹ́wó ló fi ra àwọn ohun aṣẹ́wó ló fi ra gbogbo make up kìí tiẹ̀ iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe bọ́dí ẹ̀ ló ń tà ṣé mọ̀ yìí o. ẹ ẹ yes. ajẹ́pẹ́ bọ́dí mi fáìnì yẹn. ó fáìnì náà ni kò máa fi ṣaṣẹ́wó káàkiri. ajẹ́pẹ́ bọ́dí mi sweet nìyẹn o. àṣé mi tiẹ̀ mọ̀ yàrá àṣé mo fáìnì àṣé skin mi fresh ah, ah. àṣé ọjà yìí pọ̀ náà gbà mí. ọjà wo ni ọjà tó ti ń tọ́nu ọgbẹ́ tó ò tí ì fura. Mm ọjà tí ń tán lọ wò mọ́ wọ́n kàn ń tán ẹ gbogbo eléyìí tó ń kun ìsàgbẹ̀ lójú yèyè o. anyway tí n bá ti ṣètò àdìsá ìgbà mi ṣe lómi. èmi náà wá sọ fún ẹ gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí inú ilé ìtẹ́mi náà jẹ́ wọn ò bí ẹ dá wọn ò bí pọ́n rí máa pọ́n pọ́n àwọn fámìlì ẹ̀dá kò tẹ̀ta lóyún òun lọ́nà kan. o lọ anywhere you go nowhere o gbọ́. ọ̀nkọ́. you go nowhere today. àgọ́wá. o gbọ́ mi dáadáa you hear me clearly o gbọ́ o lọ bí kankan èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ tó bá dẹ̀rù kòrò péré ni mò ń ṣe tó bá bẹ fa wèrè lọ́wọ́ yìí lọ́wọ́ yìí wàhálà màá for the first time màá màá gbò ẹ jìgìjìgì màá ṣù ẹ o lọ anywhere bẹ́ẹ̀ mo fun. fún ẹ tó bá yẹ kó wá gba àwọn fòtò kó dání kó bìlì kó o máa jáde lẹ́gbẹ̀ẹ́ mi wà á máa dáwọ́ mírọ̀ nínú ilé yìí throughout ẹni ò lọ ẹbí kankan. tó bá bí aláya ẹ hmm. tó bá bí ìkùnrin kùnrin aláya ẹ má jẹ́ kí n fi agbára owó má jẹ́ kí n fi ọmọ ilé ìní àdìsá ṣé ní gbogbo nǹkan tó máa ná mi kò lè ná mi ju fifteen thousand naira. láti fi ṣe kí ni. ohun tó wó bá ṣe tì ilẹ̀ báyìí ló máa gbé tí n bá fi lè mú aago mi tí mo dial àwọn nọ́mbà sí kí n kò pa wọn lóhùn pé hey boys iṣẹ́ wà nílé fún fifteen thousand naira péré tó wà nílé ah ìyá máa jẹ o àwọn fámìlì á máa kígbe oró o. ibi ló ti kọ ìtòsí ibi ló ti kọ ìtòsí ibi ìtòsí ibi nítòsí bí ló ti kó wọn. ìwọ ẹlẹ́dàá mi á dáa fún ẹ ẹlẹ́dàá mi àfihàn jẹ́ torí pé mi lè ṣe kọ́kọ́ fún ẹ mi lówó mi ò léèyàn ló ṣe ń títì mi ó sọ mí dìgbẹ̀rù dání ó sọ mí dìyàwó ó ń ṣèṣe ọkọ fún mi ìwọ máa rán ọ̀bẹ tí kò wọ́n lù ẹlẹ́dàá mi àdá fún ẹ ẹlẹ́dàá mi àdá fún àgbàyà burúkú àgbàyà òṣì ẹlẹ́dàá mi àfihàn jẹ́. ìgbà mi àdìsá pè mí lágbàyà bàbá sẹ́wọ̀n ti pè mí lágbàyà ah ṣé ò dáa iṣẹ́ ò dáa olóbùkú níṣẹ́ ah ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ́wọ́ àdúrà lágbára àwọn tó láyé tó ní àkókò àti àsìkò yìí ẹ ò ní tí ṣe jìyà ẹ ní mọ̀ ṣe ẹ ní mọ̀ yà èmi go ò ní mọ̀ ṣe mi ní mọ̀ yà débi tí mo máa pọnmọ inú mi lágbáyà iṣẹ́ tí mú àdìsá wọ́n yóò bá mọ̀ kó mọ tó ń sọ mọ́. ìrẹ́ bá wọn jẹ. ẹ ẹ ó rẹ́rìn ayọ̀ ẹ ó lẹ́nu ọpẹ́ ọlọ́run a máa wà pẹ̀lú yín láìpẹ́ láì jìnà àwọn aráyé wọn á kí pé ẹ kú oríire bẹ́ẹ̀ ló máa rí àdúpẹ́ pé ọlọ́run ti gbà á ọlọ́run ti ní kó ṣe bẹ́ẹ̀ in the mighty name of Jesus uh, amen hallelujah méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ọlọ́run á máa wà pẹ̀lú yín tí mo bá ti ṣetán mo ní àwọn àlejò ń bí màá padà bá yín sọ̀rọ̀ ẹ ṣe ẹ ìyàwó ẹ má bínú. baby. ẹ mo ń bọ̀ mo ń gbìyànjú àti ṣe nǹkan kan. Uh-huh. o lè wo orí fóònù ẹ bẹ́yẹn. One oh, million naira. Oh baby, one million naira. Ọlọ́run not lọ pẹ́. One million naira. One million naira again. gbogbo nǹkan tó ń ṣe fún mi one million naira again. tí èèyàn bá nílò ẹ̀ tí ò bá tọ́jú ẹ̀ ọlọ́run bínú sí onítọ̀hún ògùnà bírífà. oh thank you bíbí o ṣe é kó tọ́jú mi and this is why i love you so much look eh, baby can't treat you for anything or anyone. Oh. You're the best thing to ṣẹlẹ̀ sí mi in my entire life. Thank you. Uh, it's okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀. Kò dẹ̀ máa wò pé à ah, ibo ni ìránṣẹ́ Olúwa lọ tí ẹ rí. By weekend, mo lọ sí UK. Uh, a níṣẹ́ Ọlọ́run kan tá a fẹ́ jẹ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ need láti get one or two things kí n tó dé tó rẹ̀ jẹ́ kí n send owó yẹn sí. thank you so much thank you ẹ ṣé mo dúpẹ́ ìgbà ò lè máa dé. ẹ kò pẹ́ tù náà ká sọ pé bí oṣù kan. mo mọ tiẹ̀ pé èmi rò bí kẹ́kọ̀ọ́ sáré lọ ní weekend kẹ́dẹ́ títí monday. ṣé uk wẹ́ ẹ àwọn èèyàn kan máa ń lọ bẹ́ẹ̀ bọ́ iṣẹ́ ọlọ́run tí a fẹ́ lọ jẹ́ ń bẹ̀ ó ti láwọn programs i mean programs tó ti wọ ọ̀gbọ́n ta ṣe káàkiri. before coming back to Nigeria so màá lò tó months. month. Mm. Okay, I'll miss you. I will miss you too. Call, call me baby again. Baby, I'll miss you. I'll miss you too. <laughs> I'll miss you too. Má ṣe já wa ní tọ́mọ́ àdúrà o. Kàdùbà. tójú ẹ ti rí òun ó fẹ́ rí o. wo bó ṣe ń gbọ́n bí ewé ojú omi o. lójú rẹ ti rí màbọ́. èyí tó junior pẹ̀lẹ́ má bínú pé mo pẹ́ tẹ náà ni mò ń ṣe. ètò tún ń sunkún. ẹ mo ti sọ fún ẹ wá òkè. Okay ẹ̀mí máa yá wo lágbára ẹlẹ́dàá mi lágbára ọlọ́run tó nílẹ̀ yìí ààrẹ máa wà òkè jọ nítorí jọ má ronú jọ nítorí ọlọ́run pé lọ́kọ mi jọ. ibi ah, tí mo ti lọ gbàgbọ́ ń sìn ibẹ̀ ni mo ti ń gbọ́ tó ní ehm, Jacob àti Banky tí wọ́n ní wọ́n kú mo ṣe gbọ́ ah, bí mo ṣe ń kú leléyìí ni ọlọ́run àti má bùkún. bọ̀wọ̀ yẹ kó. ìgbà wo ni làbẹ́ẹ̀dì kú tí kọ́fà tí olè tún kú. wọ́n kò yẹ kó ni bára ṣe máa yá ni ká máa gbàdúrà sí i yẹ kó ni issue wọ́n ọkàn mi gbogbo náà má dẹ́rù bà mí má dẹ́rù jọ. lanu lanu <laughs> ah, pẹ̀lẹ́ ó máa bẹ́ lára mi lágbára má tún pọ̀ jọ eh? ah. pẹ̀lẹ́ eh? <laughs> pẹ̀lẹ́ rọra rọra kórí sókè rọra rọra rọra ah. ṣorí dada ṣorí dada pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ mo fẹ́ fún ẹ mo fẹ́ jẹ́wọ́. jẹ́wọ́. mo fẹ́ kí ni. owó owó owó ó jẹ́ wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ ló jẹ́ pé mo ti ń sanwó ilé tí mo fẹ́ rà lórí island mo fẹ́ fi ṣe surprise fún ẹni balance owó owó lẹ́yìn tí màá fi sọ̀tọ̀wọ́ five okùn five million naira kí kí fi sọ̀tọ̀ bó ní ti bá ti sọ̀tọ̀ máa kó calm down calm down. mo fẹ́ jẹun. jẹun. mo fẹ́ jẹun. dúró má dẹ́rù bà mí bàbá Junior má dẹ́rù bà mí. nǹkan tó fà gbogbo ilé tẹ̀rọ ìṣègùn tèmi àti ẹ̀ta ní iṣu táwọn gáìsùn rẹ̀ bá wà ń ta lé. àti Jacob tí wọ́n fi wá wọ́n wà lọ bá wọn pé báwo ni báwo ni wọ́n ṣe ń rọ́pò wọ́n wá láwọn máa fi mí mí mọ́ ni wọ́n wá lọ wọ́n wá lọ. wọ́n lọ ṣe kí ni tí wọ́n ọlọ́mú mi bá ọlọ́mú mi bá ọlọ́mú mi bá. má dẹ́rù bà mí dáàdì junior jọ ọmọ ẹ lọ bá tani tani sọ̀rọ̀ tani ah. jù má jù ní sùúrù ọyà dúró mo kí ọ má sọ̀rọ̀ dúró dúró oh dáàdì junior má dẹ́rù bà ọyà jọ dúró dúró má ọyà má sọ̀rọ̀ dúró má sọ̀rọ̀ má dẹ́rù bà mí má dẹrù bà mí jọ dáàbì jù lọ bóyá ṣe yìí. ẹ ẹ dáàbì jù lọ. Junior dadi yeye yeye dadi Junior jòtòrò ọlọ ṣàánú mi ọkọ mi ṣàánú mi dadi Junior yeye yeye yeye ìyá dadi ẹgbẹ mi ọ ìyá dadi. àǹtí Rọ̀mọ́lá ìpẹ̀lẹ́ o ah, ah. ejò afa ìgbà wọlé lè ṣẹlẹ̀ sí wọn. Hmm, ó ti tó bí oṣù mẹ́fà tí wọ́n ti gbé wọn wá sí ọ̀dọ̀ wa báyìí. èmi náà ń sọ bẹ́ẹ̀ ń pè pè pè pè pè ẹ wo ìgbà tí mi ò rí any response ni mo wá àwọn àwọn lọ́lọ́ sọ fún mi pé wọ́n sick èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó tó báyìí ni ah, ẹ wo ilé ìpọ̀ o àǹtí Rọ̀mọ́lá kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀ jẹ́ kí n mọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló went wrong àǹtí Rọ̀mọ́lá. ẹ wo àǹtí ẹ má dára yín láàmú lórí wọn mọ́ wọ́n ṣe wà yìí wọn ò lè sọ̀rọ̀. ah but àwa náà ń ṣe ìgbìyànjú lóríṣiríṣi fún wọn mo dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́run ọlọ́run ọba tó jẹ́ òní ọba àlàáfíà òní ọba yá sàlám mọ̀ pé ọlọ́run ọba fún wọn ní àlàáfíà tí ó péye pẹ̀lú gbogbo gbìyànjú táwa náà ń ṣe ọlọ́run àtúbọ̀ kún wa pẹ̀lú ẹ̀yìn. Hmm. wọn ò lè sọ̀rọ̀. wọn ò lè sọ̀rọ̀. ó bá àtòtó yẹn. ah bá ṣe rí náà nìyẹn wọ́n ṣe gbé wọn wá sílé ìbàyí nìyẹn but àwa náà ń ṣe ìgbìyànjú lórí wọn mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á kún ìgbìyànjú wa á kún ìgbìyànjú wa wọ́n lè dìde. all right mm. ẹ jọ̀ọ́ afa ṣé ìrètí wà pé ara wọn máa yá i mean ṣé a ní hope pé wọ́n máa get better. Hmm. ṣé ẹ ti rí gbogbo yẹn ó wà ní ọwọ́ ọlọ́run ọba torí ọlọ́run ọba ó ní ọba yá dá fíù ya salam mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá yóò bá fún wọn ní àlàáfíà. all right ma ẹ máa ṣe ẹ kú nù yes ma àmì o àmì o ah, àmì. ẹ ṣe sá. Hmm. ẹni tó ní kí n bọ yẹ̀wò yìí. bẹ́ẹ̀ ni. ó lágbára díẹ̀ o. bàbá kí ló ṣẹlẹ̀ sọ fún mi. ó rí pásítọ̀ tó sọ̀rọ̀ rẹ̀ yìí ìka èèyàn ni ọ̀dájú ni hmm? ẹni ibi tí pamọ́ tí pamọ́ relé ìwẹ̀ ni olólo abìnrin tó sọpọ́ ń bẹ lórí. Ah! pásítọ̀ lulu àti rọ̀mọ́lá. Ah, ah but why why ti pastor ṣe máa ṣerú nǹkan báyẹn tí wọn ò ní sọ fún mi tó bá sọ fún mi pé àwọn fẹ́ lo àǹtí Rọ̀mọ́lá mi ò ní ìṣù pẹ̀lú ẹ̀ náà mi ò ní ìṣù pẹ̀lú ẹ̀ like tèmi ni pé kan ti fún mi ní percentage tèmi ẹ wo bàbá mo ní àwọn ọmọ yahoo kan tó bá ti jẹ́ wípé extra lọ fẹ́ ṣe extra la máa ń pè tí kò ń ṣe pọ́n kàn fẹ́ bá wọn ní nice time tó yẹ pé tó bá ti bá wọn ní nice time tán. kálò. ó ní cost tó máa ń fún mi wáyé tí pásítọ̀ ṣe wá ṣe báyìí wọ́n gírídì gan ṣá. ah kò fún wọn lẹ́tọ̀ọ́. mi ò láìkẹ́ ní owó fún mi lẹ́tọ̀ọ́. alàgbà yẹn chance mi ni bàbá. ẹ̀sìn kèmí náà bọ̀ ṣáǹsì rẹ ni. wàá gbọ́ o ìbáwí tèmi ò léwu. torí ẹni tó bá fìyà jẹ ọ sọ ma pé fìyà jẹ mí. Ah. irú ẹ pásítọ̀ tí ọ̀wá fún ọ lẹ́tọ̀ọ́ yìí ṣé kèmí náà fún alára mi kí n dájú rẹ̀ wàá gbọ́ ìbáwí tèmi ibi tó lẹ́wà lè já sí ló léwu tó ló lè já tọ̀run. ẹ wo bàbá nǹkan kan ń wú mi lójú o ṣe rí pásítọ̀ tá à ń sọ yìí èmi fúnra mi ti dé tẹ̀rí nǹkan kan ò dẹ̀ ṣe mí ṣe bẹ́ẹ̀ mi retí mo dángájíá wájú yìí. wo mọ̀ pa mi kò lè yí ọ dúró èèyàn kan lù ọ níbi tẹ̀mí àrùn ni ọlọ́fin ìgbòmẹ́kú wà ìdàdé tí ń ṣe bíi mọ́láwọ̀ lu elu yẹ mi ọmọ agbáka kọ́rọ́bọjọ lójú ogun gbogbo ara mi kíkọ́ ogun inú mi ọ̀dá ẹ̀yìn mi ọ̀sùn ọ̀ èmi gán mọ̀ pé wọ́n gbádùn sà dúnà ṣẹ́jọ̀ wọn jọ̀sẹ̀ ni àbí yóò fọṣẹ wẹ̀ wọ́n lù ọ́ ọmọdé rẹ ọmọ ogun ń pè lẹ́fọ̀ ìwọ ọmọ bí mo ṣe rú ọ tó oh, ọmọ bí mo ṣe sì ọ ọmọ àgbo ọwọ́ṣẹ ọ̀ṣíngbẹ́rẹ́ gbogbo àwọn kọ́tẹ́bì ń ṣe sí ọ lára ìwòrán kan ò lè ràn ọ bẹ́ẹ̀ yẹn bá sá ọ ládàá kò lè ràn ọ wá gbọ́ mi bẹ́ẹ̀ ni kí wọ́n gún ọ báyìí kí wọ́n gbé ọ sórí odó kan bẹ̀rẹ̀ sí ní gún ọ kò gbọ́dọ̀ ràn ọ́ ni ah! wọ́n bá kọjú ìbọn sí ọ sọ pé ń tọ̀ sọ pé bàbá rẹ̀ ń bẹ lẹ́yìn ni kí wọ́n yìnbọn omi ní ọ̀tẹ̀ nu agodo ń gbóyọ omi ní ọmọ jáde lẹ́nu ìbọn tọ̀hún èmi mọ sọ bẹ́ẹ̀ hmm. èsì ọ. ṣé pé mo dira tán wow ìwọ ò lè mọ <laughs> eh? torí àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé bá bọ wọ́wẹ̀ yẹn ọba gbàjẹ́ o ìwọ mọ wọ́wẹ̀ ọtọ́jú àgbà ọwọ́ sọ pé kíkú ọpa ọ wòmí ikú tó bá fẹ́ pa ọ jẹ́ kíkú kọ̀kọ̀kọ̀ wá bá mi kémi àti ikú kájọ fojú kojú báyìí wọ́n nà ń pàṣẹ ikú ọ̀họ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ wo ẹ ṣe bàbá ẹ pẹ́ fún mi kọkàn ò ní pa yín. àti àti àti ẹ wà gbọ́ ó dòde mi ọ̀gbọ́dọ̀ lọ lọ́wọ́ àṣà hmm. ẹ̀ wọ́n tún fún ọ láwọn iṣẹ́ kan nítorí àwọn ẹni ibi yìí ni. ọ̀wárí ẹ̀bù yìí hmm. ọ̀gànjọ́ òru ló lò ó bù sínú gbára yìí wà á fọ̀ sínú ẹ̀kọ́ bá ń bẹ́bù yìí sí òru hmm. ó wà á dúró lórí odó kó tó hmm. gbé mu kí n wá bẹ nǹkan ebi kan tó ogun sí ọ ọ ni ọ̀kárẹ̀ ṣé ọ̀kárẹ̀ má dira. káfí Gigi. ya ya, Dira. Hmm. Yeah. Ọ̀fọ́ ni ṣá. Jọ èló two million tí mo fún ẹ tó lè dúpẹ́ lọ́wọ́ mi tó yẹ. <laughs> Ó dàbí pé o ò mọrúfẹ́ tí mo ní sẹ́. Ó mm-hmm. mọ ìyá ara ẹ lọ́dọ̀ mi. Really? Tó bá jẹ́ pé ṣe ló mọ̀ ni ò ní máa dúpẹ́ bó ṣe ń dúpẹ́. <laughs> Ah. Ṣorí tí máa wà ní church tí mo bá ń ṣe program tó bá rí mi tí wọ́n ń pariwo hallelujah màá dẹ̀ tún máa rántí ẹ. olúwa ẹ máa ń ṣiṣẹ́ ìyanu. ọlọ́run i'm so blessed. tí mo bá tún wá wà nílé pẹ̀lú ìyàwó mi àtàwọn ọmọ mi ní ah, ìmọ̀ kan tó fà mo kàn máa rántí ẹ lójú ọjọ́ pé ti lò nǹkan fún mi. <laughs> ọlọ́run ṣeun àti hmm. ẹ̀gbọ́n ti lé ẹ lè máa rántí gbogbo eré tí máa ń bá yín ṣe gbogbo blójọ gbogbo nǹkan tí máa ń fún yín so ẹ mọ̀ ẹ lè má rírú ẹ jẹ nílé wá tinú ti church èyí ah. tó jẹ́ pé ẹ ní over one million members máa máa rántí èmi nìkan ìgbà. tó bá gbọ́ mo lè fi ọ̀rọ̀ ẹ kọ orin ọlọ́run wá ní ọwọ́ ilẹ̀ má ti bèrè ẹ̀mí mímọ́ ọwọ́ rẹ̀ má ti bèrè tó fi jẹ́ pé tí mo bá ń ṣètò lọ́wọ́ máa rántí ẹ tí mo bá ń bẹ nílé pẹ̀lú ìyàwó mi ò máa rántí ẹ ọwọ́ yín má ti bèrè sórí mo ṣe wégele mi sọ fún bàbá wégele mi ìdáná ẹ ṣe báyìí wọ́n I don't just like it eh, I don't just like it sórí ìfẹ́ tí mo ní sí ẹ tó bá ń gbọ́ forever together. amen. kò sí nǹkan tó lè yí fẹ́ padà lọ́kàn mi. thank you. alamimọ. i love it. olúwa máa wà pẹ̀lú ẹ̀. àmín jésù. ní orúkọ jésù òní ṣèrè. àmín jésù. òní ṣẹrú ẹgbẹ́. tó o bá rí àmì yìí ṣe eh. kó o bọ́ aṣọ ẹ̀. Ah, pastor yìí pásítọ̀ yìí bó ṣe fi mí sínú ìbànújẹ́ àti inú àìlera ní agbára ọlọ́run ó máa ṣẹ̀sìn ní kíákíá tí ò ní pẹ́ ọlọ́run máa dẹ́ ẹlẹ́jọ́ gbogbo aburú tó ṣe pátápátá bó ṣe fi mí ní àwọn òbí mi lára ìnira máa bẹ̀rẹ̀ sí ní jẹ́ tiẹ̀ lágbára ọlọ́run. Ah! pásítọ̀ yìí kí ni mo ṣe fún ẹ ní agbára ọlọ́run mo máa tẹ́ káàkiri àgbáyé ni ọlọ́run á jára wọ ẹ ọlọ́run á tàṣírí ẹ àṣírí ẹ máa tú ní kíákíá bó ṣe fẹ́ fi mí pa àwọn òbí mi lẹ́kún tó fi mí dà wọ́n láàmú wọ́n náà máa dààmú lórí gbogbo tọ́lọ́ bá ṣe fẹ́ pátápátá ọlọ́run á dà fún ẹ o ò ní nísìmí ìnira ló máa gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ pẹ̀lú ògo náà. Mungkin iya jalan tomat dua, tọ́ Belum bang, à pẹ̀lẹ́ ya. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. اللهم رب الناس أصحب لباس واشفي أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم رب الناس أصحب لباس واشفي أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم يا مقسط يا حي يا قيوم يا دافي يا سلام يا سلام يا سلام اقهر ما ردني بدور بكارك يا مخرج في الجنة والرداو ومن يدور عاجب وشفيته ومن جهل يونس ببات الأخوت ويامر رفائس إلى السماء يرفعني ويامر رفائس إلى السماء يرفعني. afa ẹ máa fún mi mọ mi kúrò nínú ilé lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi ṣe rí ọ̀rọ̀ àgbò tẹni pé kí n rọra ó yé mi dáadáa àmọ́ tèmi náà mo fẹ́ kó yẹ iná kò yẹ ni ẹ jọ àgbò tá à ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe àgbò àwọn sìn la máa rà o àgbò tá à ń sọ̀rọ̀ yìí kò kí ń ṣe àgbò tó jẹ́ pé tíyẹ bá ṣe bílẹ̀ báyìí la máa mú o tá a bá fẹ́ ra àgbò tó gbọ́nrìn tó láàmì tó laaka ó kéré ó èèyàn máa wá bóyá bíi sixty to seventy thousand ẹ jọ ń torí ọlọ́run ọba níbo lẹ ti fẹ́ kẹ́. kò sí nǹkan tí a lè ṣe sí o lẹ́yìn kẹ́ ẹ wá owó yìí ní ọ̀nà kanà láti lè fi ṣètò àdúrà àti ìràpadà tí a fẹ́ ṣe fún ìyàwó yìí o láìsí yẹn nǹkan tá à ń sọ ikọ́ la máa sọ o. ọ̀rọ̀ yín yé mi dáadáa báwo ọ̀rọ̀ yín yé mi ẹ fẹ́ ṣe ètò àdúrà má bàa mú àbí bẹ́ẹ̀ kọ́ ó yẹ mi clearly dáadáa bọ́tọ̀ domini ò fẹ́ yẹ yín sẹ́ nígbà tá a rẹ̀ ìkọ̀kọ̀ bẹ̀rẹ̀ gbogbo tọ́rọ́ kọ́bọ̀ tí mò ń pa owó ojúmọ́ orí ẹ̀ náà ni mò ń lọ sí títí ní ìsìn tí mi fi ṣiṣẹ́ mo tún wá ní kí àwọn ọmọ lọ gẹ́ẹ̀tì atm ẹ̀ ìyẹn ìyàwó mi nígbà tó máa confam tó gẹ́ẹ̀tì atm fifty thousand naira péré ló wà níbẹ̀ ẹjọ fifty thousand yẹn ṣe mọ ibi tá a ti lọ ẹ mọ wàhálà tá a ti ṣe tá a ti nà tán ẹjọ mo lẹ tí wàá fẹ́ kí n lówó ṣé kí n lọ gbé gidi náà ni àbíbọ̀ ọ̀nà ìfẹ́ kí n ṣe. kò sí àbújá lọ́rùn ọ̀pẹ o ibi tá a bá gbà kò pé ibẹ̀ náà la máa gbà sọ̀kalẹ̀ o lẹ́yìn kẹ́ ẹ wá owó yìí ní ọ̀nà kan náà ẹ wò kéjà sáré ṣètò ọ̀hún tí mò ń ṣe fún wọn láàárọ̀ kó tó di pé àsìkò àlọ́. bẹ́ẹ̀ gbogbo àtàfà ìwà kò rẹ̀ kí n kò sábùjá nìkan làbá ọ̀dọ̀ kan ó yẹ yọ kan náà ló mú bẹ kò sábùjá lọ́rùn ọ̀pẹ kò sábùjá ìjọ sá àbújá àtọ̀rọ̀ ọ̀pẹ tó papọ̀ mọ́ arábìtàn kan lè kéwìn àbẹ́ màá bọ̀rọ̀ ṣé wọn ò gbọ́ nǹkan tí mo sọ dáadáa torí ọlọ́run bó mo ti fẹ́ ti rówó tí mà bí wọn bá ṣe. ah ah ah ah ah. Ọ̀hún. Ó ní kí wíwọ títì nìyẹn, ìmọ̀ tó wà nínú rẹ̀, ó ní òun lòun ẹyin gbogbo ló yẹ kó máa pè ní ike yìí ẹ lárúkọ mọ́ mi lórí jàre. ẹ wo ọmọ yorùbá tán kọ́ tó dẹ̀ gbẹ́ ẹ̀kọ́ lé méjèèjì àgbà pé a wà lórí street tá a bá ń sun kan máa máa ríran ẹ jù mí lọ́nà ṣé kí wọ́n sọ pé torí pé àti wá jam lórí street mo ti wá fọ̀nà wọn kí wọ́n máa disrespect mi ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́ mi mo dẹ̀ gbẹ́ kan bọ̀ọ̀gà ẹ ti fine gan-an ẹ ti yàtọ̀ gan ẹ ti sáré blend in no time ọlọ́ọ̀lọ́ọ̀ ọ̀nà ọlọ́ọ̀ ẹ ṣe. Ewu fine o. Ewu mi? Yeah. I like it. Fine. Two hundred and fifty thousand mo ra. Oyọ̀bọ̀lọ̀ mi náà yóò nice ah. nice. Fóònù ah. tuntun lélẹ̀ yìí. Bẹ́ẹ̀ni iPhone ni. Kámẹ́rà eh? mẹ́ta ló ní. Ah, ṣé fẹ́ kí? mo lè gbọ́ títà sí i. mo ti rí a ah, mo ti rí mo ti rí mo ti rí wow oh, that's nice in fact ẹ tètè blend ó dà bẹ́ẹ̀. Mm. kó àgbà ní ìlú ìṣirò dúpẹ́ ṣe ní àpàjù pásítọ̀ kẹ̀kẹ́ fún mi mm. ah! èèyàn ni wọ́n orí wọn wà ń bẹ ẹsẹ̀ wọn wà ń bẹ gbogbo ara wọn wà ń bẹ. pásítọ̀ yìí. tí wọ́n wà nínú pásítọ̀ yìí yẹn mẹ́ta lọ kí mo gbé wọn jẹ mẹ́rin ayé mi ti dá. Ah, ẹ wá ṣeré rárá o. parí ah! kan láàárọ̀ parí kan lọ́sàn-án parí kan nírọ̀lẹ́ parí kan lálẹ́. ṣé ti ṣiṣẹ́ ìrì tẹ́lẹ̀ ni àtàbẹ̀rẹ̀ inú rẹ̀ lẹ sáré. Ah! ó ga ọ mo sì ń gbé ọṣà ẹ máa lọ sí spa every week. ìgbọ̀dọ̀ hmm? pàákẹ́. ọdún hmm? mélòó kan ti bọ̀ ṣe é sí yàtọ̀ sí kí wọ́n bá mi fọ ara mi tún lọ gbára mi ṣe o tún níbi tá a máa ń jókòó sí i mm-hmm. máa tún lọ ilé iṣẹ́ ṣe pé lẹ́gbẹ́ ọ́fíìsì mi ẹ máa steam ẹ ah! oh my god. nígbà tó pagídé padà ni. àǹtí Rọ̀mọ́lá ẹ ti wá fẹ́ mọ̀ wò ju tíṣà yín lọ. owó ni kẹfà gbàgbé ọkọ òkú kí lè kó ogun tíwájú kí lè kó sẹ́yìn kí lè kó lóògùn fún mi dá. Oh ah, inú mi dùn pé eh, mo mo múnú yín dùn múnú mi dùn mo rántí ọjọ́ yẹn bí báyìí tẹ́ ẹ̀ sunkún ẹ̀yin náà lè lè e báyìí olúwa ṣe olúwa ṣe àwọn ọmọ fẹ́ bá yín sọ̀rọ̀ kan ṣe rí tí inú èèyàn bá ń jó èèyàn máa fi jó nǹkan ni èèyàn gbọ́dọ̀ máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ṣe rí eh, ká ní pé gbà tèmi náà bọ́ síta tí mo bọ́ sí ìgboro pẹ̀lú gbogbo owó tí mo ń rí mo kàn fi ń ra igbá ra owó kí n kò máa ṣoge lásán ṣé mo pé mi ní ibi tí mo ní àti pé ẹ̀yìn tó wá ti bímọ ṣé bẹ́ẹ̀ tó bá ti bímọ kò gbọ́dọ̀ máa fi ọwọ́ mẹ́wàá báyìí kó máa fi jẹun kó gbọ́dọ̀ máa rẹ̀yìn kó máa pe àwọn ọmọ lòún bí sílẹ̀ torí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ẹ̀ ní pàdúrà kẹfì rẹ̀ láwọn ọmọ lọ́wọ́ wọ́n níyà ò gbọ́dọ̀ tàtà kọ́ mọ́tò tà lùbọ́sà. èmi ni kátà ni tàlùbọ́sà mo ti gbà mí iṣẹ́ tí mo ṣe ìmú láti mọ̀ kí n kọ́ kí n yanjú kí n gbé lọ́mọ lọ́wọ́. Ah! ṣé báwọn investment tẹ́ ń sọ yẹn èmi náà ti já sí kí lè rí oúnjẹ àgọ́ yìí ó ti já mi sí investment rere ọlọ́run tó wà fún ìgbẹ́bọ̀ kan sí mi alálùbáríkà nítorí mi kò lé ọ̀dọ̀ mi máa kó gbogbo ẹ̀ sí ìyan ibẹ̀ ni. ẹ trust èèyàn tó tó báyìí. Ah! ẹ wo èèyàn rẹ ni kàkà kí n kó lẹ̀ sílé Ah, ẹ wò ẹ níbi tadé yẹn ó léwu ṣé rí investment ní gold lóòótọ́ àmọ́ ẹ bá wọn pẹ́pẹ́ fi ṣe investment ẹ máa kó lọ sí vault ṣe ti gbọ́ àti wípé nǹkan tẹ tò sọ́run tẹ tò sọ́wọ́ ó ti pọ̀ jù sí nǹkan tẹ wọ̀ yìí ó ti pọ̀ jù ẹ ní ìdíṣẹ́lẹ̀ múra bí tó fẹ́ ṣe ìkómọjáde ọmọ ah ó ti o tún tún tún ẹsẹ̀ kọ́kọ́ ẹ kọ́kọ́ yọ méjì yẹn fún un ẹ yọ ẹ tún wá gbé méjì yẹn ra wá ah ẹ yọ ẹ yọ àní kẹ yọ ṣèbí mi ni tíṣà yín ẹ yọ bí bá ti wọlú àwọn aṣọ báyìí irú àwọn aṣọ bíi sequence báyìí ẹ nídìí irun kọba ẹ nídìí irun bíbí irun orun báyìí bọ irun tẹ máa lò irun tẹ máa park torí irun ò gbọ́dọ̀ máa kọ sequence ó yẹ kọ́kọ́ yọ ẹ ẹ mọ̀ pé sequence tí wọ́n bá ń kọ́ máa kọ́ máa kọ́ ni. àkókò tó tó ń dá sí ah, àwọn ọmọ tó tó tó gbogbo ẹ̀ ló ní gbogbo ẹ̀ ló múra gbogbo múra ló létò nílé ìtẹ̀tò sọ́wọ́ yìí mo ṣe létí ilẹ̀ wọ̀ ẹ̀bọ ẹ̀bọ aago tẹ wọ̀ yìí náà sínú aṣọ ìkòló àwọn àgbẹ̀ lójú kékeré tẹ́ bá ti wọnú nǹkan báyìí ẹ kàn máa ra wọn earring bóyá drop earring ẹ̀yàn kan ẹ má fẹ́ ní tẹ̀sán tẹ́ bá lè mọ̀ pé fẹ́ fi nǹkan sọ́rùn ẹ máa wọ earring yìí ó máa pa mí sílẹ̀ ojú ẹ̀ ní ilé báyìí ó ra owó aago àti bracelet kékeré bàtà tẹ́wọ̀ sáṣọ yìí sí ìyẹn lọ ó perfect tó ẹ gbogbo ètò ẹ̀kọ́. báwo ló ṣe fẹ́ rí ara ẹ̀ ní kẹ́ ẹ̀ bọ̀ ẹ̀rí pàápàá. báwo ni mo ní mo ti gbé wá ni jọ nítorí ọlọ́run Sodiq ṣàánú mi o mọ̀ pé mo trust ẹ ni o gbogbo gbèsè ayé mi nìyí o o ṣe máa ń bá mi kíkọ ọ̀nà bá mi wo iye tí mo sọ fún ọ tó wà ń bẹ ní olúwa mi ṣàánú mi jọ ọ sọ díìkì. ẹ but kí ló dé tẹ̀ ṣe máa gbé kinní sílé. sọdíìkì mi sílé mo ti gbàgbé pé mi àtọkọ mi lájọ ń gbé àtàwọn ọmọ kí n gbélé ìsílé àdúró ilé ọkọ mi tẹ́ pa àrùn ogun ni ọkọ mi tẹ́ pé tọ́wọ́ ẹ̀ bá bàbá yìí jagunlabi àgbé alọ́gbẹ̀ta nítakùtà ṣé wọ́n ti jí yín nìkan gbé tẹ́lẹ̀ rí ni. kò ní láti jí mi nìkan gbé ṣe bọ́ kọ́ mi ni mo fẹ́ mọ tí mi o ẹni ò ní irú ẹni kò lè mọ iye ẹni òun lọ rẹ. sọ́ọ̀lá ẹ̀yin náà mo pè tẹ́ bá ti ní ìdí ẹ̀kọ́ gbá mi lágọ̀ọ́ máa deliver. o ṣe mo trust ẹni jọ jọ ṣe ah, bí máa ń sẹ̀ǹdẹ̀ sí àkáǹtì ẹni àtúrà láti náà. sí jọ ṣàkíyò uh, uh. mo tiẹ̀ trust ẹ lọ ọkàn mi balẹ̀ mo dáadáa ni ẹ ó yàtọ̀ sí wọn irú ẹ ṣọ wọn. àyín náà <laughs> ẹ ṣọ náà. ṣe jàre jọ̀wọ́ jọ̀wọ́ ah, o ṣe o ṣe a ah, ọmọ gidi lọmọ mo dáadáa. máa já wá ní tọmọ àdúrà o jàwọ́ máa ṣe jẹ́ kádùá yìí lásán wà ní tọ́mọ àdùwà o. kàdùbà má ṣe tiwa tí o. ṣojú ẹ ti rí ìwúwo fẹ́. má sọ̀rọ̀ mọ́ mi ọlọ́run bá mi fún yín lálàáfíà ẹ má sọ̀rọ̀ mọ́ mi ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ mọ́ mi ara yín máa gbà mí gbọ́ ọlọ́run ẹ má sọ̀rọ̀ mọ́ mi mo gbọ́ nǹkan tẹ́sán ni mo ti gbọ́ ẹ má sọ̀rọ̀ ẹ má stress ara yín mọ́ mi ara yín máa yá ẹsẹ̀ fi rìn jáde kó mi báyìí pẹ̀lú ògo ọlọ́run ẹ má sọ̀rọ̀ ara yín máa yá lágbóró ọlọ́run mo gbá fa máa gbìyànjú agbára ẹ má mọ́ mi ẹ pẹ̀lẹ́ ẹ mọ́mí mọ́mí ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mọ́mí mọ́mí mọ́mí ẹ gbà mí o mọ́mí mọ́mí ẹ má ṣe báyìí fún wa mọ́mí àfà àfà ẹ jọ̀ọ́ bá mi wò mọ́mí ẹ jọ̀ọ́ bá mi wò ẹ jọ̀ọ́. yá wa. ọmọ ẹ sọ̀rọ̀ kí ló ṣe mọ́ ẹ sọ̀rọ̀. inna lillahi wa inna ilayhi raji'un. kí ló ṣẹlẹ̀ sà. ọ̀dọ̀ ọlọ́run la ti wá ibẹ̀ náà la máa padà sí. ọ̀rẹ́ mi ọ̀nà wọn ti lè jọ. mo lè sọ fún bàbá ẹ lánàá mo ní kí wọ́n tètè ra ẹran ìwá láti àná ká lè fi ṣètò àwọn àdúrà tí a fẹ́ ṣe fún wọn láti lè fi ṣe ìràpadà fún wọn mi nínú ọ̀rẹ́ ẹran ìwá látànà. ẹ ṣe bá mi jí wọn náà dádì máa wá bá mi jí wọn dádì máa wọ ẹjọ́. kò sí nǹkan tá a fẹ́ ṣe ẹlẹ́mi ti gbà á ẹ bá mi jí wọn ẹ jọ wọn bí mi ah! mi ìwà ẹ jẹ bá mi jí wọn ẹ bá mi jí wọn ẹ jọ bá mi jí wọn ẹ wọ́n fọṣọ bá mi jí wọn ẹ̀jọ̀ torí ọlọ́run. wo wúrà wọ́n fi wúrà ṣòfò wo wúrà yé ọmọ ní kára á ní ẹ wo wúrà yé wọ́n fi wúrà ṣòfò. Ani ní ọmọ ni kára nílé lóko gbogbo rẹ̀ nídà. asán gbogbo rẹ̀ asán bàṣà gbogbo rẹ̀ òfò gbogbo rẹ̀ ọmọlẹ̀ mọ́fò ní àní. gbogbo rẹ̀ asán bàṣà. tì mí gbogbo nǹkan tí mọ́mí fi owó ńláńlá rà gbogbo ẹ̀ ló ti bàjẹ́ mọ́lẹ̀ mọ́mí ṣe kúndùn àwọn kìíní nígbà tí wọ́n wà láyé ẹ má fọwọ́ kan bàtà mi o ẹ má fọwọ́ kan irun mi o bàbá yín nìkan lọ bá òun ni ò tẹ̀lé jẹ́ kí n fáwọn èèyàn ní àwọn nǹkan wọn. nígbà tí mọ́mí wà láyé bàtà irun aṣọ ni wọ́n fi gbogbo owó wọn rà ìgbà tí mọ́mí wá sick tàmá check account àbá hundred thousand bẹ́ẹ̀ mọ́tò kan tí mọ́mí tún ní ìwúlò ọmọ yẹn tata nígbà táìsàn yìí bẹ̀rẹ̀ ṣó wá wọ́ ti gbogbo kínní bàtà rí ọmọ bàtà yìí mo rántí bàtà mo déjọ́ ẹ̀ tán ni mo rà á ní two hundred thousand ó bàtà mo ti bàjẹ́ tán bó ṣe jẹ́ mo ló ti jẹ yín nígbà tí ọ̀rẹ́ ni wò wọ́n gbogbo aṣọ tó kó sínú ilé ó ti bù mọ́lé ó ti dọ̀tí kò sẹ́ni tó fẹ́ wọ̀n wọ̀n wọ́n mi wá gbàgbé pé nínú gbogbo nǹkan tó yẹ kẹ́dà rà ọmọ ló yẹ kó rà torí ta bá nídìí nǹkan gbà yẹn wọn ò ní ẹ́bà fún wa igbe bàbá yìí ní kẹlọ gbá mo wá jáyé orí mi ni wọ́n ṣe ṣé mọ́mí wàá rí ayé náà jẹ báyìí òun rẹ̀ ọ́. bóyá kí wọ́n jẹ́ kẹ́ tí wọ́n bá rí tí wọ́n fẹ́ àmọ́ èmi ọlọ́run mi ga èmi náà ga olówó ni jésù èmi gan sì máa lówó èyí wọ́n kọ́ ọlọ́run mi ga eh. bàbá mi ga o olówó ni Jésù èmi gan sì máa lówó máa lówó olówó ni bàbá mi o èmi gan sì máa lówó gbọ́ mi olúwa ló rán mi sí ọ láàárọ̀ yìí báìbù ní látètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ ń bẹ pẹ̀lú olúwa tí olúwa ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó jẹ́ pé tí ènìyàn bá sọ ní ìgbà mìíràn kò mójú ẹni tó ń sọ yóò tún máa tako ẹni tó ń sọ ọlọ́run tó gba àwọn ọmọ ìsírẹ́lì là ó ó gbà wọ́n kúrò lóko ẹrú ọlọ́run ló gbà wọ́n kúrò nínú òkun pupa bó ṣe ń wò mí ìwọ ojú tó ń wò mí bó ṣe ń ṣí àláìfù yẹn ó ò ní ṣẹrú ọmọ rẹ ò ní ṣẹrú àní ẹbí rẹ ò ní ṣerú gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú òkùnkùn tó sọ pé mo ló fẹ́ gbé gbà olúwa o máa bá mi kọrin yìí pé olúwa ẹlẹ́dàá mi o olúwa ẹlẹ́dàá mi bàbá dákun gbà mí lọ́wọ́ oògùn ayé àní lórúkọ Jésù ò ní ṣẹrú bọ́sẹ̀ o tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ eh, ọlọ́run ló pè mí ó rán mi níṣẹ́ mò ń jẹ́ṣẹ́ ọlọ́run o ẹni tí ọlọ́run ránṣẹ́ ní ti tòótọ́ lódodo ni mí tí mi ò mú nǹkan méjì mọ́ tó bá jẹ́ pé mi ò mú nǹkan méjì mọ́ ọlọ́run mi. Ah! Hey. Eh orí <laughs> ìyanu ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ ọlọ́run nígbà tí ọlọ́run pè mí tó rán mi níṣẹ́ oh. mo ń ṣiṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ọlọ́run rán kò sí owó <laughs> wọ́n mọ ènìyàn ò mọ̀ pé tí o bá ń jẹ́ iṣẹ́ ọlọ́run tí o bá sí owó. Oh òó ìṣẹ̀mí tí ò sówó ìṣẹ̀mí yẹpẹrẹ wọ́ mo fi wá ìrìn kún ìrìn <laughs> máa gbọ́ mi dáadáa mo wá ìrìn kún ìrìn pé ṣé òjíṣẹ́ ọlọ́run máa máa ṣiṣẹ́ ọlọ́run kò ní sí owó mo rìn sókè ọlọ́run wọn ló rọ̀ mí lóòótọ́ àmọ́ a gbọ́dọ̀ wá solution sí nǹkan tó wà lẹ́yìn mo mo ní láti rìn sókè ṣe rí ìwọ gbogbo ìyàwó ilé ọlọ́mọge ẹ̀gbọ́n yìí ti a rọ́lù ẹ̀ tí agbáro mẹ́ta tún wọ̀ sí <laughs> tí a ṣe àṣepọ̀ tí a lájọṣepọ̀ pẹ̀lú yín tí èmi prọfẹ́sì tí ọlọ́run rán níṣẹ́ tí mo ṣe àṣepọ̀ pẹ̀lú yín ẹ̀yin tí mo ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú yín gbogbo yín pátá mo ti lògbó ni. ó oh, kò síbẹ̀ ṣe lè ṣe láyé ẹ̀ lè sọ báyìí kò sí ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà torí pé ẹ̀yin ni mo lò nígbà tí mo lò yẹn ní sẹ́gbà jàmbá kò dé lọ. ẹ̀dẹ̀ wa ń bí bẹ̀rẹ̀ wa lórí live video it's not done. nínú ilé ọlọ́run ẹ̀ rí pé èrò ń pọ̀ iṣẹ́ tí ọlọ́run rán mi ni mo ń jẹ́ ẹ máa ṣe rí bí ọlọ́run bá rán mi níṣẹ́ ó dá kí ènìyàn jẹ àmọ́ tí ò bá sí owó asán lórí asán. ṣe rí sista mary ẹ̀yin gan ẹ̀ lógo ah. ṣe mọ̀ bí mo ti lò ó nígbà tí mo ṣe àjọṣepọ̀ pẹ̀lú yìí ayé àtìrí náà ti bàjẹ́. Jésù Olúwa wa. Hmm, ìránṣẹ́ ẹ dìde ẹ hmm. Hmm. Ọlọ́run àwa pẹ̀lú ẹ jésù ò ní fi wá sílẹ̀ ìránṣẹ́ ṣé ẹ rin níwájú ọba onímájẹ̀mú níwájú ọlọ́run bàbá mi kẹ́hìndé àràbà tí mi ò gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ ṣe rí bí a ṣe ń gbàdúrà lọ ẹ̀mí ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ ìran hàn mi amúmiri wípé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kú wọn ò ṣàdédé kú hmm. ikú lásán kọ́ ni wọ́n kú. Oh a fi ń yé mi wípé àfọwọ́fà ọmọ ènìyàn òun ló ṣokùnfà ikú tí àwọn ìránṣẹ́ yìí kú. <laughs> arábìnrin a fi hàn mí wípé ní ìgbà tí ìránṣẹ́ wà ní èwe ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn a ti hu àwọn ìwà kan tí ó lòdì sí ìlànà Ọlọ́run a ti já oríṣiríṣi ilé onílé tá a ti fi bo tiwa lẹ́yìn bẹ́ẹ̀ láti pa ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ lẹ́kúnjayé ah, èyí tó ṣokùnfà ikú tí ọ̀pọ̀lọpọ̀ ti kú láti ara ọmọ ènìyàn ah, bẹ́ẹ̀ arábìnrin ọ̀tá fàsókè tó yí dóborí ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé bí ọba ayé ò rí wọn tọ̀run wò wọn ah, ayé tájọ wà yìí ibẹ̀ mà wà ẹ̀san ló ń ké lórí yín bẹ́ẹ̀ ni nítorí pé èèyàn ò lè gbin àlùbọ́sà kó ká ẹ̀fọ́ láyéláyé. Ah, eh, tó bá sọ wípé kéèyàn jayé mo jayé lóòótọ́ ah, mo jayé débi téèyàn jayé dé àmọ́ ah, mi ò bá téèyàn jẹ́ rí mo ò ní kẹ́ni tó bá lọ́bẹ̀ kó má jẹ̀kọ mi ò ro burúkú ròyàn mi ò jálé onílé <laughs> lẹ́yìn pé mo jayé débi téèyàn ń jayé dé. arábìnrin kò bá dára kẹ́ ẹ jẹ́wọ́ ṣé rí ọlọ́run ìtẹ̀dórí òkò ìfọ̀kànbalẹ̀ yìí kò kí ń fi dúdú pe funfun láíláí ṣé rí ohun tí èmi ò rí mi ò mà ní sọ kò bá sọ kẹ́ ẹ jẹ́wọ́ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ èyí tó ń jẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ kí ẹ̀yin fún alára yín kẹ́ má bàa rí kó òjijì he bẹ́ẹ̀ ni. ẹ ẹ ẹ lóòótọ́ ni. praise the lord. àmọ́ ìgbà ìmọ̀ ni ẹ jọ̀ọ́. Mm, ẹ wo arábìnrin ẹ má sunkún mọ́ ṣẹ́rí olúwa mi ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe kó ronúpìwàdà. mo ti ṣe tán. nígbà tẹ́ ti gbà wípé ẹlẹ́ṣẹ̀ ni mí ohun ẹyọ kan tí èmi lérò pé ó yẹ kẹ́ máa ṣe ni wípé kẹ́ kọjú sọ́lọ́run ọba kẹ́ bẹ̀rẹ̀ sí ní tọrọ èyí tó ń jẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀. ṣé kí n bẹ̀rẹ̀ sí ní máa yíra. bó bá ṣe wọ̀nyí èmi ti jíṣẹ́ tá a fi rán mi. já wá ní tọmọ àdúrà o. Oh my God! My heart beats for you. Every time when I you, know. Ṣé o ti gbọ́ nípa birthday ọ̀gá? I don't do night parties. I'm a married man. Our singles báyìí ṣé ká lọ para wa ni. Ṣé ẹ̀lú máa ń ti bá ní pé kí n gba nọ́mbà yín? I'm sorry, I'm married. That's oh, a good one. But still, just to create a friendship. Oh my God! Thank you. Ọkọ rẹ lọkọ ẹ o, ọkọ alálùbáríkà ni bàbá. Àǹtí mi lóòótọ́ ọkọ alálùbáríkà ni Kòrédé. Àmọ́ àǹtí mi ẹ mọ̀ pé oúnjẹ ẹnu ó yàtọ̀ sí ara. Kòrédé ò kì í satisfy mi rárá. You're missing me already. I swear. Mama tó dinner is just a week. Are you sure? Mm-hmm. Ká máa gbàdúrà pé ọkọ ẹ kó máa travel all the time. So wàá lè spend weekend pẹ̀lú mi ní go back. Weekend ni kọ́kọ́, kàkà bí màá ṣeré jáde, mo ní wá sọ́dọ̀ ẹ̀ come to the office? Um, at will be ten ten thirty káwọn àti Mùsùlùmí tó lọ. Babe. Yeah? Ṣé o mọ̀ máa rántí? Màá lọ bí Sibá, mọ́tò kan nìkan ló wà <laughs> Come in mọ̀ kan tó ń ṣe ìyàwó mi lẹ́nu ọjọ́ mẹ́ta she's been acting funny. jọ mo fẹ́ bẹ̀rẹ̀ ìwọ̀n lọ́wọ́ ẹni ṣé mo ti lọ́la àtọ́kọ mi ṣé wọ́n fẹ́ra mi. what do you mean. mo rí pé ọwọ́ tó bá dilẹ̀ mo lè ṣùn yálò. kókókó tó wù pátá àtẹ́lẹ̀ tó wù he's making you lose it all. kò dẹ̀ sí ẹni tẹ́lẹ̀ rò pé bóyá òun ló ṣekú pa wọ́n. ṣòṣò lèmi kọ́kọ́ lè máa arrest ó ní láti arrest ọkọ mi náà torí pé ọ̀daràn làwọn méjèèjì. bóyá o tún máa wá ṣẹ̀sín àbó ò ní ṣẹ̀sín àárín ìwà àti yẹn ló wà. títí títí títí. Ah. Shut up! anything nípa wọn. ọkùnrin obìnrin burú o. kí ló dé tẹ ṣe ìjà ìkàlẹ́dà. láti ọdún yìí o ṣe léfẹ́ mi. bá gbàgbé wípé wọ́n fi mí jẹ́jẹ́ fún ẹ ni. ó jọ torí ọlọ́run ṣe mo fọ́nà lẹ́dùnmarì bẹ̀yìn ẹ jẹ́ ká dùn ọmọdé nínú. Ah, ọjọ́ ọ̀la wo ló wà ní Báyọ̀ ilé báńkì lọ́jọ́ ọ̀la ẹ̀ wà. Ah, ah. kí ni kò tó ń sọ lẹ́nu ṣé ojú ń dùn ojú ń dùn pé ọkọ̀ wọn sì bàyìí láńpẹ́ nǹkan dé wà lé. àwọn stupid you stupid ah why oh, you oh, ah, like this. ìpinnu gan ló fi jáde lẹ́nu mi mi ò mọ́mọ́ sọ fún wọn. bẹ́ẹ̀ sọ yẹngbó lè lóhùn padà oore ni mo fẹ́ ṣe tẹ́tẹ́ sọ di ibi mọ́ mi lọ́wọ́ èmi ò lè ṣe wọ́n. dókítà ń jẹ́ kó yé mi wípé tí n bá lo two years láyé mo ní lọ́ọ̀kì ni kí ló fi ìbò yẹ kí n ṣe. I think something is wrong with him ọ̀rọ̀ gbọ́ làwọn kan ní situation tó wà nílẹ̀ báyìí. hospital hospital kí ni ó ṣàánú mi ọ̀sẹ̀ hospital tó kàn ní ọ̀rọ̀ tó wà nílẹ̀. má jẹ́ kó kù di wa lọ́wọ́. ah mo dé mo dé hello daddy where are you. jókèrè jókèrè mọ bọ mọ bọ lẹ mọ bọ lẹ. no ẹ má bọ ẹ má bọ ẹ má bọ please ó wà important very urgent sir. Ah. Ah.